السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره.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 ọpẹ́ ni fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí àwọn oore ẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa ma alimna minha wa ma lam na'lam àwọn ilé ìta mọ̀ nínú àwọn oore yìí ni àtàwọn ilé ìta wọ́n mà kí làákàyọ̀ wa ò gbé kí màá wa ò gbé tó yẹ wa ò gbé nínú àwọn oore ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala adúpẹ́ fún ọlọ́run ọba lórí gbogbo àwọn orin yìí atatara ọpẹ́ tí adákun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yìí àbẹ̀lọ́run ọba àwọn orin náà kọ́lọ́n kọ́ bá wa dé mọ́lẹ̀ bákan náà a tún fi ọpẹ́ yìí fún orí ọ̀tún látọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala نسأله سبحانه وتعالى أن يجدد علينا

àyàfi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo àtijọ́rí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run bá òbí sí ọlọ́run bá yìí. àdékùn kí ọlọ́run bá ní ọlọ́run bá kó mọ bá anabi sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará àti àwọn sàhábà yìí àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbẹ̀ndàǹtẹ̀yàmà mo bẹ̀rẹ̀ kíkí mi látọ̀dọ̀ agbóhùnmáwòyá alustad abdulhafiz ah, balogun alkhairi àti mo sì darí kíkí náà lọ́pọ̀dọ̀ alustad sanusi ah, kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí wọ́n wá san wọ́n lẹ́sàn-án olóore ọlájọ́ kan sọ́nà ọ̀dọ̀ subhanahu wa ta'ala bákan náà mo kí gbogbo àwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin àti lóbìnrin lórí àwọn ìgbìyànjú wa ní gbogbo ìgbà láti máa lékún nínú mẹ̀sìn wa láti máa gbìyànjú lójú ọ̀nà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala láti yé ìlànà ọlọ́run bá ti lànà nàbì sallallahu alayhi wa sallam bíi ta'allumi wa ta'lim pẹ̀lú mímọ kọ́ ìmọ̀ àti mímọ kọ́ àwọn èèyàn torí pé nǹkan tí ó máa jẹ́ kí ojú ọ̀nà yìí kó máa yè tí òfin ní parẹ́ òun náà ni kí á rí àwọn tí ó máa kọ́ ìmọ̀ nípa rẹ̀ káṣíra àwọn tí ó máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ yìí lónìí gbogbo àtàwọn èèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹ̀sìn yóò máa yóò máa fọ́ká ẹ̀sìn yóò máa yè àwọn yóò máa máa ẹ̀sìn ò ní dájòjì láwùjọ nígbà táwọn èèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ẹ̀rí pé gbogbo ohun tí èèyàn bá fẹ́ kó parẹ́ èèyàn máa ń fọ́n ìmọ̀ rẹ̀ káàkiri gbogbo ìmọ̀ téèyàn bá ti máa pèpè sí táwọn èèyàn bá ti máa kọ́ ìmọ̀ yẹn nǹkan yóò padà parun ni torí pé àwọn tí wọ́n nímọ̀ nípa rẹ̀ tí wọ́n bá ti padà kú rèé nǹkan náà ó lọ pẹ̀lú wọn. ìwúwa wa tí à ń ṣe gbìyànjú lórí àti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní àwọn almadarisu al àwọn ilé ẹ̀kọ́ ìsìláàmù ni awil halaqatil ilmiyya àbí àwọn ìjòkó ìmọ̀ báyìí gbogbo àwọn a ti gbìyànjú yìí kọ́lọ́n bá Allah subhanahu wa ta'ala kó pin ẹnìkọ̀ọ̀kan wa nípa kọ́lọ́n bá Allah subhanahu ẹni ta'ala kó má ẹnìkọ̀ọ̀kan wa níládàá ìwá lójú ọ̀nà ọlọ́run bá Allah subhanahu wa anabi sallallahu alaihi wa sọ ẹni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni salaka tariqan tó bá rin ojú ọ̀nà kan yaltamisu fihi al-ilma tó jẹ́ sí pé ojú ọ̀nà tó rìn yẹn ìmọ̀ ló ń wá ń bẹ̀ ojú ọ̀nà tó rìn yẹn ojú ọ̀nà kó ń wá mímọ̀ ni nípa ìsìn ọlọ́run Allah subhanahu wa ta'ala sahala Allahu bihi tariqa sahala Allahu bihi tariqa ila al-janna sahala Allahu bihi tariqa ila al-janna. Ànábì sallallahu alaihi wasallam ní ìgbìyànjú tó ń ṣe lójú ọ̀nà tó ń rìn yìí ọlọ́run bó fi tọ́jú rọrùn fún lọ́jọ́ gbẹdà kìyàmà ojú ọ̀nà tí ó gbàdá ìjẹ́nà tòlójú ọ̀nà tí yẹn ń gbàdá ìjẹ́nà ojú ọ̀nà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìnira ni ojú ọ̀nà tó ní agbára ni gbogbo alamọ̀ yìí pé yìí ìjẹ́nà àti kọ́kọ́já lórí àfẹ́rọ́ọ̀pọ̀ àfẹ́rọ́ọ̀pọ̀ afárá anabi sallallahu alaihi wasallam júwe bó ṣe rí bóyì ṣe nira tó láti kọjá lórí ẹ̀ abẹ́ rẹ̀ òsì náà jahannam wa bẹ́ẹ̀ máa fi lè jábọ́ ńbẹ inú náà ló jábọ́ sí ojú ọ̀nà tó nira ni ojú ọ̀nà àlùjánnà kódà bí yorùbá mà tẹ́lẹ̀ hadithi yìí kú wa lára wípé ojú ọ̀nà yẹn nira lànàbí sallallahu alaihi wasallam pé sahala Allahu bihi tariqa ila janna ọlọ́run bó fi ìgbìyànjú ìrìn ojú ọ̀nà ọlọ́run bó fi ṣe rọrùn fún ojú ọ̀nà tí èèyàn gbà dá àlùjánnà abẹ́lẹ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala kí ó má hànà orí fún ẹnì kọ̀ọ̀kan wa innahu waliyyu dhalik wal qadiru alayh. lẹ́yìn kíkí eléyìí tí a ń bá lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa yẹ di sàlàyé fún wa òun náà ni موسوعة الفرق المنتسبة للإسلام موسوعة الفرق المنتسبة للإسلام فرق كك على يور تكون فوق fún àwọn fún àwọn àlàyé nípa àwọn ẹgbẹ́ tí wọ́n ń sera wọn sí tìlú islam alifiratu alimuntasiba tìlú islam kẹsì ọ̀rọ̀ àwọn tí wọ́n ń wọn sí tìlú islam àwọn ẹgbẹ́ tó pọ̀ ni tíra yìí fẹ́ sàlàyé fún wa nípa àwọn ẹgbẹ́ yìí lẹ́yọ kọ̀ọ̀kan kí làwọn àròrí wọn kí làwọn àlànà wọn ǹjẹ́ yìí ti ara wọn sì sínú ìsìláàmù yìí ǹjẹ́ yìí ti àfitì tó lálàáfíà àbí ìsàfitì ti rọ́ lásán ni nítorí pé kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá fi ara ẹ̀ sí sí nǹkan òun náà láàfin nǹkan yẹn rinlẹ̀ fún títí tá a fi rẹ́rìí lórí pé tó ń pie tó ń pe àpèmọ́ra ara ẹ̀ orí bẹ́ẹ̀ kò yí báyìí sí. العبرة بالحقائق والمعاني لا بالألفاظ والمسميات eléyìí tó pàtàkì tiwa tààtì wòye sí tààtì níkà kún fún òun náà ni alhaqaiq wal maani pàápàá òdodo nǹkan tó ń sọ gangan tó dodo ni ìtumọ̀ nǹkan tó ń sọ tó ń bẹ lára rẹ̀ lábìl asma'i lábìl alfáàzì wal musammayat kì í sàwọn orúkọ tó dáa àwọn gbólóhùn tó dáa tí gbé kalẹ̀ fún nǹkan yẹn òun láfi ṣèdájọ́ lórí èèyàn tí kì bá ṣe wípé tí tí ó gbé kalẹ̀ yẹn ní gbólóhùn yẹn tí àwọn òròyìn nǹkan yẹn wà lára ẹ̀ àbí òsì lára ẹ̀ nítorí ìgbà tí àwọn almunafiqun nínú àwọn alábáwò oko tí wọ́n ṣe ìdíyàáhù ìmán qalat al-a'rabu amanna qalat al-a'rabu amanna qalat al-a'rabu amanna àwọn alábáwò oko wọ́n kílèmù wọ́n pàpè mọ́ra pé àwọn ti di múmìnì qul lam tu'minu ọlọ́run bá nira nẹ́bí ọlọ́run bá fèsì lẹ́sẹ̀kẹsẹ̀ pé sọ fún wọn wípé lam tu'minu ẹ ò tí ì di ẹ ò tí ì di almu'minun walakin qulu aslamna ẹ yí ọ̀rọ̀ yẹn padà ntí kẹ́ ẹ máa sọ ni pé aslamna àgbà islam walamma yadkhulu al-imanu fi qulubikum al-imanu tí wọnú báyà yín walamma yadkhulu al-imanu fi qulubikum al-iman tẹ̀sí ìjẹ́ àwòrán yẹn tí wọnú báyà yín eléyìí ń jókòó yà wáyé pé. kèé ṣe kí pàpè mara nǹkan ńlá fi nǹkan ẹni lẹ̀ fún yàn tó bá yẹ pé mùjárọ́dù ká ṣe ìdíyà ẹnu kéèyàn kà pé nǹkan mara ara rẹ̀ ọjẹ́ dáadáa ni ọjà ìdá ni òṣèṣẹ́ni tí ó pa ìdá náà tó bá yẹ pé ẹnu kéèyàn pé nǹkan mara ara rẹ̀ ni a ṣe fi nǹkan orin ọba ti dàrú gan kọ̀ bá lànà tọ́lọ́wọ́n bá mu pé gbogbo ẹni tó bá ti kpere rẹ̀ ní nǹkan á sì fi nǹkan wọn lẹ̀kún torí gbà táwọn eléyìí náà pera wọn ní nǹkan ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala oníkùrí bẹ́ẹ̀. tó yẹ báyìí sùn kìí sọ àwọn nìkan àwọn Yahud àwọn náà ti sọ bẹ́ẹ̀ rí pé nahnu abna'ullahi wa ahibba'u àwa wa tó bá yẹ pé ń tẹ̀yìn sọ yẹn tó bá yẹ pé tòótọ́ ni kí ló tọ́lọ́ ọba àdékẹ́ wá fi ń fìyà jẹ yín lórí àwọn ẹ̀ṣẹ̀ yín ẹ̀ ní jọmọ ọlọ́run ọba ẹ̀ ní lórúfẹ́ ọlọ́run ọba kọ́lọ́ máa fìyà jẹ yín náà ìwọ ọlọ́run ọba lọ́sùn fáwọn akẹ́lá dá ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu nígbà tẹ́ ń sọ ẹ̀ ò rí bẹ́ẹ̀ nàám so eléyìí báyìí ló fi jẹ́ sí pé kìí ṣe gbogbo ẹni tó bá pè rẹ̀ ní nǹkan òun náà lápè ní nǹkan yẹn so al-firaqul muntasibatu lil-islam àwọn ẹgbẹ́ tó ń ṣe àfitì ara wọn sínú Islam a ò ní sì gba àfitì yẹn lọ́wọ́ wọn tí táàfi gbé pàápàá bá ti rí gan báyìí gbé ẹ̀wò hal hum ala islam haqqan am iddi'ahan tí wọ́n wà lórí islam lódodo àbákan ń pè é mọ́ra bẹ́ẹ̀ ni kò sí lára wọn so ibrahim so o ni wọ́n fi ṣàlàyé àwọn nǹkan yìí so al-mabhath ath-thani ibẹ̀ la dé kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tírà yẹn òun la dé tí ó ń sọ̀rọ̀ nípa al-farqu bayna al-iftiraqi wal-ikhtilaf al-farqu bayna al-iftiraqi wal-ikhtilaf ìyàtọ̀ tí ń bẹ láàrin al àti al nǹkan méjèèjì jọ bí ọ́ tó bí ẹni kó jọra wọn ṣùgbọ́n wọ́n jìnnà síra wọn yàtọ̀ síra wọn al òun náà ni kéèyàn ya kéèyàn yapa ìlànà àwọn ẹni ṣáájú kéèyàn já kúrò lórí ìlànà aljamaa asawadu al'azam al'atiqa kéèyàn já kúrò lára wọn gbogbo àwọn eléyìí máa ń sọ asawadu al'azam àwọn sọhábà ní jẹbẹ al'atiqa àwọn sọhábà ní jẹbẹ ẹ aljamaa àwọn sọhábà ní jẹbẹ asalafu salih àwọn sọhábà ní jẹbẹ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè yapa kúrò lórí ìlànà wọn aqidatan wa manhaja yorùbá ní báyìí yuhkamu alayhi bil iftiraq tó bá fi lè yapa wọn nínú àdìsọ́kàn ó lè yapa wọn nínú ìlànà bá ṣe bá ṣe sin lọ́wọ́ bá bá ṣe tẹ̀sìn ìlànà bá ṣe sin ẹ̀ bá ṣe sin ẹ̀sìn tó yẹ lára àkídà náà ni lára manhajú náà ni àkídà wà tí méjèèjì o ti yàtọ̀tọ̀ síra wọn sèyí báyìí sì sèyìn bá fi lè yapa àwọn sọ̀hábà níbi àwọn abala wọn yìí rèé ìdájọ́ tá a gbélé lórí ni pé irú ẹni báyìí ti yapa kúrò ní orí ìlànà tí ó tọ́. wa anna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabili fatafarraqa bikum tafarraqa bikum لعلكم تتقون يا نبي الله عليك أصدقائي إن هذا صراطي مستقيمة داجي داجو إليني أجواني من الله وباتو جوتو أجواني الله تو تو إن هذا إشارة والإشارة تقتضي التعيين الإشارة تقتضي التعيين téèyàn bá ṣe ìṣàrọ̀ téèyàn bá tọ́ka sí nǹkan kan ní tó túmọ̀ sí pé èèyàn ti ṣe àdáyẹrí nǹkan yẹn nǹkan tá a bá ti àyànà nǹkan yẹn ò lè dàrú láyé tá a bá ti lè náwó sí láti ṣèyàtọ̀ rẹ̀ láàrin àwọn tó kù ọlọ́run bá ní inna haza dájúdájú ìlànà yìí ọlọ́run bá ní kẹ́lá ṣe ìṣàrọ̀ sílànà yẹn kìrọ́ọ̀tì mustaqima ìlànà tọ́lọ́run bá ní kẹ́lá ṣe ìṣàrọ̀ sí yẹn áyà tó ṣáájú yẹn ti ń bá lànà yẹn bọ̀ ìlànà tọ́lọ́run bá tàbí tàwọn sọ̀hábà yìí ọlọ́run àlékẹ́lá wá ń dárúkọ ọlọ́run àlékẹ́lá wá ń ṣe ìṣàrọ̀ ọlọ́run wá ń tọ́ka sí ìlànà yẹn ìlànà tá a ti ń bá bọ̀ yìí òun ni ìlànà ní ọlọ́run ọba mustaqima tó dúró tọ́ inna hadha sirati sirati mustaqima fattabi'u amúrù nìyẹn ọlọ́run ni ẹ tẹ̀lé wala tattabi'u subul ọlọ́run ọba ni ẹ má àwọn ọ̀nà tó pọ̀ sarihu wala tattabi'u subul ọlọ́ni ẹ má tẹ̀lé wọn àwọn ìlànà tó pọ̀ yẹn ìlànà ẹyọ kan náà ní kẹ́ tẹ̀lé ní ìlànà ẹyọ ọlọ́run Allah subhanahu wa ta'ala tí mo fi mo tọ́ka sí. fatafarraqa bikum fatafarraqa bikum an sabili yóò mú ife ìfìrọ́kọ̀ yìí tẹ́fà fi lè tẹ̀lé jọ àwọn ọ̀nà yẹn tafarraqa bikum an sabili yóò mú yín yóò mú yín kúrò lójú ọ̀nà mi ọlọ́run ọba ni ló jẹ́ pé gbogbo àwọn tí wọ́n tẹ̀lé túbùlù rèé nǹkan yẹn ti mú wọn kúrò lójú ọ̀nà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó tọ́ ojú ọ̀nà ẹ̀yọ̀kan tọ́nà tánàbí àtàwọn sàhábà wà yẹn. zalikum wasaakum bihi ọlọ́run láwọn eléyìí là ń ṣe wàsíyà rẹ̀ fún yín là ń pa yín láti rẹ̀ là ń sàsọ tẹ́lẹ̀ fún yín kẹ́ ẹ̀ dìmú la'allakum tattaqun la'allakum tattaqun kẹ́ ẹ lè bá jẹ́ ni tí ó payọ̀ ọlọ́run bá lọ́ subhanahu wa ta'ala la'alla mẹ́rin ni tàlílì ni kéde lè tàrọ́jì yẹn ni pé kó lè jẹ́ pé òun ni ó mú yín páyọ̀ ọlọ́run ọba ẹ̀yìnlá tọ́lọ́run ọba àdékẹ́lá fi ń ṣe wà sí ìyá yẹn ni ká ṣe kíni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala náà fún ní àtàlí yìí. ó túmọ̀ sí pé àwọn ìlànà tí wọ́n fi ń tì sọ́dọ̀ ọlọ́run ọba òun ni ìlànà tó dọ̀dọ̀ ọlọ́run ọba torí pé نعم nínú àwọn àlàyé tàwa ń bá lọ rèé àti bá àlàyé dé orí orí ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin al-iftiraq wal-ikhtilaf al wal-ikhtilaf ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ládé. naam ìyàtọ̀ ẹlẹ́kẹfà ibẹ̀ládé nínú àwọn kókó ọ̀rọ̀ tí a ń bá lọ yìí ìyàtọ̀ ẹlẹ́kẹfà yẹn òun náà ni pé inna kulla iftiraqin ikhtilafu inna kulla iftiraqin inna kulla iftiraqin gbogbo ìjáde kúrò lójú ọ̀nà tó tọ́ gbogbo ìyapa kúrò lójú ọ̀nà tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala fẹ́ ká wà ìkìláàfù ìyapa náà ni ìyẹn ni pé gbogbo ìfìrọ́ọ̀kìrẹ́ ìkìláàfù ni ó túmọ̀ sí pé ìkìláàfù ó kó ìfìrọ́ọ̀kù sínú wa laysa kullu ìkìláàfin ìfìrọ́ọ̀kù ṣùgbọ́n kìí ṣe gbogbo ìkìláàfù ni ìfìrọ́ọ̀kù a lè yapa lórí àwọn masáìlì lórí ẹ̀sìn kó sì má fa ìtìrọ ṣùgbọ́n gbogbo ìtìrọ pàwọ́tà ìyapa ló fà ìyapa òdodo ní ń fa ìtìrọ ṣùgbọ́n kìí ṣe gbogbo ìtìláàf kìí ṣe gbogbo ìyapa ní máa ń fa ìtìrọ àti mẹ́nu bẹ́ẹ̀ lẹ́yìn ní ìjẹjọ́. فكثير من المسائل التي يتنازع فيها المسلمون هي من المسائل الخلافية ولا يجوز الحكم على المخالف فيها بالكفر ولا المفارقة ولا الخروج من السنة ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn àwọn mùsùlùmí ń fà mara wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn mùsùlùmí ń fà mara wọn lọ́wọ́ rí hiya min al-masail al-khilafiyya nínú àwọn masáìlì tó yẹ pé àwọn ọ̀rọ̀ ìyapa ni tí è ṣe al-masail al-iftiraqiyya min al ni wala yajuzu al-hukmu ala al-mukhalifi fiha bil-kufri irú àwọn masáìlì tó bá yí báyìí rèé kò tọ́ ká ṣèdájọ́ lórí ẹni tó bá yapa lórí ẹ̀ pé ó ti di kèfèrí wala al-mufaraqati a sì ní ṣèdájọ́ lórí ẹ̀ kó ti jáde kúrò lórí ìlànà tí ó tọ́ ẹ́ kó ti jáde àrẹ̀jáàjà kúrò lórí ìlànà tó jẹ́ ìlànà tó dúró tọ́ wala al-khuruji min as-sunnah irú àwọn nǹkan yìí rè a ní ṣèdájọ́ pé tó bá ti sọ ó ti jáde kúrò ní sunna ni àtàlàyé yẹn ní jẹjọ ẹlẹ́ẹ̀kejì al-iftiraqu madhmumun kulluhu al-iftiraqu ṣẹ̀rí àlìfìrọ̀ kéèyàn jáde kúrò lórí ìlànà eléyìí tọ́lọ́wọ́n bàtà nẹ́bí sallallahu alaihi wasallam fẹ́ káwà tá pèpè sí ká ya kúrò lórí ìlànà tó yẹ káwà mazmumun kulluhu gbogbo ẹ̀ látòkè délẹ̀ yẹnyẹn aburú ni ntí ò dáa ni wal ikhtilafu laysa kulluhu mazmuman ikhtilafu kìí ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ mazmumun nífà àtẹ̀yẹ́ lè ṣe ikhtilafu ńgbà mi tó ìsùngbà aládá lórí ẹ̀ in kana ahlan tó bá jẹ́ pé ẹni tó tọ́ ni. idha hakama al-hakim fajtahada fa asaba falahu ajiron wa in akhta'a falahu ajrun wahid مع أنه اختلف وخالف نعم النبي anabi الله عليه وسلم jẹ́ kó الحاكم adájọ́ ẹ̀sìn ẹni tí ó dẹ̀ jẹ́ hakim nínú àwọn ṣòro tó ní pé an yakuna mujtahidan nítorí pé àwọn ìdájọ́ kan bẹ tó kó wá fún un tó yẹ pé ìṣìhádù ní fìṣe ìdájọ́ yẹn kò ní rí nọ́ọ̀sù kan lórí ẹ̀sọ́ rí ẹ̀ so nítorí ẹ̀ ló jẹ́ pé hadithu yìí hadithu mujtahidi ni torí hakimu rẹ̀ inú ṣùrùtù ẹni tí wọ́n bá yàn ní hakimu ni pé gbogbo ṣùrùtù ìṣìhádù gbọdọ̀ pé sí láà ó gbọdọ̀ lè ṣe ìṣìhádù so arábìnrin tí wúrẹ́ni báyìí bá wá ṣe ìdájọ́ lórí àlámọ̀rí ẹ̀sìn kan tí ò sí nọ́ọ̀sù lórí ẹ̀ kò sí àyà kan kò sí hadithu kan tó ṣe ìdájọ́ pé báyìí lẹ́ṣẹ̀ṣe ó wá ṣe ìdájọ́ lórí àlámọ̀rí yẹn pẹ̀lú gbìyànjú fàṣítàhàdà lẹ́fìrí pé ìní àhàlíyà kó lè ṣe ṣèhádù wà lára nǹkan yẹn fàṣítàhàdà ìgbìyànjú ló mú ṣe ìdájọ́ yẹn fà àsọ́ọ̀bà ó correct ó ṣe rẹ́gí nǹkan tọ́lọ́ bá lè kí kó jáde fàláhù àjọrọ̀ arábìnrin ládá méjì ní ó gbà pé ó ṣe gbìyànjú sínú ẹ̀sìn ọlọ́run ba gbogbo nǹkan tó bá dẹ̀ ṣe gbìyànjú sínú ẹ̀sìn ọlọ́run ba tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ yóò gba aládá gbogbo gbìyànjú bákan náà yóò gbalada kó correct ládá méjì ni pé ọ̀nà méjì ni ó ti gbalada kìí ṣe ẹyọ ládá méjì wà in akhta àdébìnrin tó bá wá sàtìṣe ńkọ́ falahu ajrun wahid ay ajrul ishihad yóò gbalada lọ́rùn kan òun náà ní ládá kó gbìyànjú inú ẹ̀sìn ṣùgbọ́n kò bọ́ sójú ẹ̀ kò ní gbẹ̀sẹ̀ ládá ni ó tún bà tòlẹ́yìn báyìí ìkìláàfù lè rí bẹ́ẹ̀ tẹ̀lé pé rẹ́lẹ́ǹsìn kò ní jẹ́ màgbọ́n ẹlẹ́ẹ̀kẹjọ alìkìtìláfù yu'adharu sahibuhu idha kana mujtahidan alìkìtìláfù ẹ máa wo yu'adharu sahibuhu ìyapa àáfún ẹnikẹ́ni tó bá kó tirú ẹ tó bá kó tinú ẹ ní àwíjàre ẹni tó bá kó tinú ìyapa àáfún láwíjàre àáfún lẹ́skíwùd àtàmójúkú òfun idha kana tó bá jẹ́ kó lùgbìyànjú ni. إذا كان مجتهدا والافتراق لا يعذر صاحبه ولو عن اجتهاد وما في yẹn sí ṣùgbọ́n èyí wọ́n máa lọ nìyẹn táwọn kí wọ́n ti sọ pé al-ikhtilaf àátàmójú kúrò fẹ́ni tí ó bá kó sí tó bá yẹ pé ìṣehad fi yapa sí òdodo ó gbìyànjú ni kò wá correct ìgbìyànjú ẹ̀ tàté àátàmójú kúrò fún un ṣùgbọ́n wọ́n ní wal iftirok wal iftirok ẹ ti mọ̀ yí pé al-atfu yaqtadi al-mughayara ó túmọ̀ sí pé ó yàtọ̀tọ̀ síra wọn àbí wal iftirok téèyàn bá wá yapa rèé téèyàn bá téèyàn bá jáde kúrò ní orí ìlànà tó yẹ kó wà la yu'daru sahibuhu a ò ní excuse a fún ẹni aláwíjàre kódà tó bá yẹ pé gbìyànjú ló fi ṣe torí pé ibi tá ti máa fún yẹn ní àwíjàre pẹ̀lú gbìyànjú oní níbi ikhtilaf nítorí pé àwọn masáìlì lè fìrọ́ kéré kìí ṣe masáìlì tá a ní kó ṣe ìṣìhádù ń bẹ̀ torí pé ẹni tí ó jẹ́ mùsítẹ́ẹ̀dì gbọ́dọ̀ máa yé ibi tá a ti ṣe ìṣìhádù. àwọn àwọn masáìlì tó yẹ pé nafsu ti wà lórí ẹ̀ kò yẹ báyìí sí tí ìjìmẹ́rì wà lórí ẹ̀ mutawatir ma'lum minad jini bid darura kan ò ní kó ṣe ìṣìhádù ń bẹ̀ yẹn bọ́bá ṣe ìṣìyàdù ń bẹ̀ yẹn ó dáràn ni ọlọ́run má jẹ́ àdáràn ọlọ́run má ṣe wá lọ́dáràn. لأنه لا يكون إلا عن اتباع الهوى لأنه لا يكون إلا عن اتباع الهوى torí pé ìtìrọ́ kò lè ṣẹlẹ̀ síyàn láyé àfi kó jẹ́ pé ìfẹ́nu ní tẹ̀lé kí ló dé kí ló tó fi jẹ́ pé fẹ́nu ní tẹ̀lé táàbí sọ pé kò gbìyànjú nítorí pé nọ́ọ̀sù ti wà lórí pé bó ṣe ṣe rè tó o bá fi lè tẹ̀lé nǹkan míì lọ tẹ̀lé ìfẹ́nu sì ni téèyàn bá fi lè tẹ̀lé nọ́ọ̀sù kí ni ó tẹ̀lé lóbi jẹ́ pé ìfìtìrọ́pù ò ní ṣẹlẹ̀ láyé ẹgbẹ́ ò ní ṣẹlẹ̀ a ní pín yẹlẹyẹlẹ lórí ìròrí ẹ̀sìn àyàfi kọjá pé ẹ wá ìdí rẹ̀ lọ gbogbo àwọn tó bá fi lè pín yẹn ìfẹ́ ẹnu ló mú wọn pín ìfẹ́ ẹnu kan tí wọ́n ń tẹ̀lé ni tó bá jẹ́ pé wọ́n bá tẹ̀lé rí wọn ní pín. ẹ̀ ń gbádùn mi lè anáwó láyà kúrú ilà ànìtìbáì hawa àwọn ìtìdáì àbí kọjá sí pé àdádálẹ̀ kan ìròrí kan lọ dálẹ̀ tó mú ọ yapa ọ̀rọ̀ kan lọ dálẹ̀ nínú ẹ̀sìn tó mú ọ yapa àwọn iṣẹ́ kan ló dálẹ̀ nínú ẹ̀sìn nǹkan tí máa mú yẹn yapa nìyẹn tó máa mú yẹn ya kúrò lójú ọ̀nà nìyẹn tó máa mú yẹn kó sẹ́gbẹ́ nìyẹn ìtìbáyù hawa àwọn ìtìdáì àwọn tẹkílíìdì mazmumi àbíkọ́jẹ́ pé ọ̀ ń tẹ̀lé nìkan ní ìtẹ̀lé ìtẹ̀lé tí ò dáa ó túmọ̀ sí pé a ní at-taqlidul mahmud taqlidun mahmudun wa taqlidun mazmumun èèyàn lè tẹ̀lé èèyàn tá a ti sọ pé mọ́ndà làbó ti ń tẹ̀lé nìyẹn kéṣe ó wà ní taqlidu ó dá kódà gan ọ̀ràn èèyàn lórí àwọn tí ò bá kí ń so níkéwú oníkan ti taqlidu àwọn oníkéwú ati'u Allah wa ati'u ar-rasula wa ulil amri minkum dápẹ́ ní taqlidu nìyẹn ẹ tẹ̀lé Ọlọ́run ọba ẹ tẹ̀lé ànábì sallallahu àti àwọn tani tàwọn aláṣẹ nu yín al-umara wal-nam wasalu ahla zikiri in kuntum la ta'lamun eléyìí lọ́ọ̀rán yẹn àwọn tí ò bá kéwu wọ́n máa ti tẹ̀kílídù àwọn tó ṣe kíni àwọn tẹ́nu wọn balẹ̀ lé lórí nínú ẹ̀sìn wọn. sọ yìí báyìí sì yorù tẹ̀kílídù yẹn tó bá jẹ́ pé à ń tẹ̀lé ni yẹn lórí ẹ̀rí ni lórí ẹ̀rí a lè yapa rẹ̀ nígbà tá a bá rí pé n tó sọ yìí ò bẹ́ẹ̀ rí mu ọ̀dọ̀ ẹlòmíì lẹ́rí wà irú tẹ̀kílídù yẹn tẹ̀kílídù tó dáa ni gbogbo ìtẹ̀lé tá a bá ń tẹ̀lé yẹn tẹ́ lórí ẹ̀rí lórí ìmọ̀ lórí òdodo ìtẹ̀lé tó dáa ni ọba gbogbo tẹ̀lé tá a bá ń tẹ̀lé yẹn pé gbogbo tó bá wù kí lágbájá sọ à ẹni tẹ́mi mọ̀ tẹ́mi tó mẹ̀yìn nìyẹn <laughs> àwọn eléyìí ló sì fi súnà mà wá kọ̀wádìí lijó ní káwá ni wọ́n mọ̀ ṣe mọ́ ẹ̀ńtà bàbá ń wá gbà fà táwa láwa wà sí gbogbo àwọn nǹkan yẹn rèé kò kí ń ṣe tẹkìlídù tó dáa tẹkìlídùn mazmumun tẹkìlídùn mazmumun torí pé eléyìí ò kí ń ṣe pẹ̀lú ẹ̀rí kò yí báyìí sọ pé lábàjá irọ́ o ọba ní kó ń kálukú máa ṣe kínní à àwọn nǹkan tó sì máa ń fa táwọn èèyàn máa ń ṣe irú tẹkìlídù yìí pọ̀. kódà ọ̀rọ̀ hìzíyà máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ hìzíyà ni pé á èèyàn tàwa rèé ìwọ gbolo ti wá àwọn ọmọ rí ẹ̀sìbíyà nìyẹn ìyẹn ti wá rèé à tó bá tiẹ̀ wá dàrú ẹni ibi táwọn tẹ̀lé rèé o mo ti ẹlẹ́ni tó sọ rí ni pé à mo ti ẹlẹ́ni tó sọ tó ní kíni ó láwọn ò lè fi lágbájá lẹ̀ o à ibi tó bá ti lọ làwa lọ o inna lillahi wa inna ilayhi raji'un ọ̀nà àti àwọn káwọn lè fi lágbájá ní tiwọn ibi tó bá ti lọ làwa ń lọ ibi tí àfa alágbára bá ti lọ làwa ń lọ irú nǹkan yẹn yìí ti máa ń fa ìtìrọ́ọ̀kì nìyẹn ẹ wọ́n ti ka nǹkan mẹ́ta ń sìn náà wọ́n ní ìwà àwọn onísúfí nìyẹn ọlọ́run bá kó sọ wà kúrò ń bẹ̀ ṣùgbọ́n wọ́n àwọn tó máa ń sọrú nǹkan báyìí àrùn súfí ò ti tán lára wọn nìyẹn àrùn súfí ò ti tán lára wọn ọlọ́run bá kó dáhùn kó fọ ẹnìkọ̀ọ̀kan wa mọ́ bí àwọn súfí. àlè tìrọ́ọ̀kì ìtìbáyò ha wà máa ń fa ìtìdáyò máa ń fa àbí tẹ̀kìlì tó wà mọ̀tìmù àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú àwọn nǹkan tá a gbọdọ̀ dìímú pé wọ́n ń fa ìfẹ̀rọ̀ kì í. tó ká lóko fìwọ́ pé àìrọ̀ ah, àwa ń ya o ibi táwa ń ya lọ o. ó ń yẹ lórí òdodo. ọlọ́wọ́ kó dáhùn kó sànù wa. ẹlẹ́ẹ̀kẹsàn-án الاتراك إنما يكون في الأصول الاعتقادية والقطعيات التي لا يسع الخلاف فيها الافتراق إنما يكون في الأصول الاعتقادية والقطعيات التي لا يسع الخلاف فيها والتي تثبت بنص قاطع أو بإجماع أما الاختلاف يكون فيما دون الأصول مما يقبل التعدد والرأي مما يقبل التعدد والرأي الافتراق قسم يا يلا بلك بلك ìnáma yakunu fi usul fi usul ìtìkọ̀díyà ibi títí máa ń ṣẹlẹ̀ níbi àwọn ìpìlẹ̀ àkídà ni níta ìgbìmọ̀ níta fi mọ̀ yàtọ̀ lórí ọ̀rọ̀ ìfìrọ́ àti ìṣìláfù ni tẹ̀lé ìṣìláfù yìí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àkídà lórí ọ̀rọ̀ usul àkídà torí usul àkídà ìpanupọ̀ ń bẹ lórí ẹ̀ àwọn nùsùsì ni wà lórí ẹ̀ àwọn àdìsọ́kàn kùránì píìtì gbogbo ẹ̀ àwọn àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní àdìsọ́kàn náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sàlàyé ẹ̀ dáadáa àwọn sálàfù ni wọ́n mọ̀ gbogbo àdìtọ́ka alìsúnnà tí wal jama'a àyányán ẹ̀rí ẹ̀rí fún kìtàbù àti súnnà ẹ̀rí ẹ̀rí fún clear cut tí ò ní rújú so ibi tí ìfìtìrọ́sọ sí máa ń ṣẹlẹ̀ yakunu fi usuli ìtìkọ̀díyà níbi àwọn ìpìnlẹ̀ àkídà ibẹ̀ làwọn èèyàn ti máa ń yapa làwọn èèyàn ti máa ń pín yẹlẹ̀ yẹlẹ̀ ẹgbẹ́ ti máa ń ṣẹlẹ̀ walkọ́tù iyad àtàwọn ọ̀rọ̀ tó yanjú àwọn clear cut alkọ́tù iyad alẹ́tì láyà sáwùl kìláàfù fìhà àwọn ibi tó yẹ pé kò sí ẹ gbọ́dọ̀ sí yapa ńbẹ pẹ̀lú ọ̀rọ̀ yìí sí pẹ̀lú jumla yìí a ti mọ̀ wípé kò sí yapa níbi ọ̀rọ̀ àkídà nìyẹn torí pé wọ́n ti ní àwọn nǹkan yìí rẹ̀ àtàwọn kọ̀fẹ̀ ìyá àwọn ọ̀rọ̀ tó yẹ pé clear cut ni ẹ rí inú alukur'ani báyìí ẹ rí nínú sunna báyìí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìsìn ọ̀rọ̀ usulu dín nìyẹn irú àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ láyà sáwùn tí wọ́n sì ní bàdá ara wọn wallahi ọ̀rọ̀ burúkú ni tẹ́bá ní kí ni definition ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ni ṣé báyìí sì so a ti lálàtí ẹ̀sìn yìí nìyẹn ọlọ́run ọmọ òfẹ́rù nǹkan yẹn ṣé báyìí sì kò dẹ̀ sí nǹkan kan nítorí pé a fẹ́ kó gbogbo rọ̀tìrọ̀tì gbogbo àwọn pàǹtí jágbajàgba gbogbo aláàmẹ́kó wọlé síbà yìí sí so نتعاون فيما اتفقنا عليه ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه a máa jọ bára wa ṣe níbi tá bá ti jọra wa tẹ́lẹ̀ bí tá bá ti yapa yẹn kódà kọ̀ bá jọra àkídà a máa fọ́nà wọlé skills ẹbá wọn ìyapa <laughs> náà àwọn sọ àwọn sálàbù náà yapa lébi ọ̀rọ̀ ọlọ́mọ wàhálà rẹ̀ àwọ̀ sọ bẹ́ẹ̀ dé támàtàkà wa náà ta ní bẹ ní òkè al-arsh ọlọ́run bá ń bẹ ní òkè al-arsh kìí ṣe lórí al-arsh intabihu intabihu ya ikhwan ọlọ́run bá ń bẹ ní òkè al-arsh kìí ṣe lórí al-arsh torí àkídà tí wàá lè sunnah jama'a ni pé Allahu mustawin ala arshihi ba'inu min bá Allah subhanahu wa ta'ala mustawin ala العلو وال آه، وال والارتفاع والاستقرار العلو والارتفاع والاستقرار تبني استواني يعني كي كي كي كي كجا كود بالانس كجا وبالانس العلو والارتفاع وال استقرار مستوين على عرشي ọlọ́run bá ń bẹ ní òkè al-Arsh ba'inun min khalqi tó jìnà sí àwọn ẹ̀dá rẹ̀ nínú àwọn ẹ̀dá sì ní kíni wá al-Arsh ọlọ́run bá jìnà sí al-Arsh ọlọ́run bá jìnà sí al-Arsh jẹ́ wàláyé àwọn èèyàn gbọ́ kíní ẹ̀yẹ o alọ́run àkídà gan ò tún yé wọ́n sì ń gbọ́ lónìí tẹ́nìkan ń rìpọ́ọ̀tì pé ẹnìkan ní khutba nínú àwọn àfáà tán ń pè níjẹta ìmọ̀ ẹnìkan wọn rìpọ́tì ọ̀rọ̀ ilé nínú àwọn atánkẹrẹ aláàbá tó náà ó yìí sọpọ́lọ́ ọba elekere jòkó tó lé ara láti àwọn ọ̀rọ̀ pẹ́ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ àfi pẹ̀lú ẹ̀rí nínú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àkídà ó kí lè rí pọ́nlọ́ọ̀bá rẹ̀ kíra jókòó tó lè ra ṣì kí lè rí pọ́nlọ́ọ̀bá jókòó ayé lè jẹ̀lì pọ́nlọ́ọ̀bá rẹ̀ kíra jókòó lórí ra ṣì tọ́wá bí ó lè rí òní ní kankan wí ó burú o wàláyé ó burú gan ọlọ́ba kọ́dà ń kó sànù wa àwọn ọ̀rọ̀ tó yanjú lélẹ́yìí báyìí wípé allati la yasawu al-khilafu fiha wallati tathbutu bi nafsin qati'in àwọn àlámọ̀ tó yẹ kó rinlẹ̀ tẹ́sibútù bíi nọ́ọ̀sìn kọ́fẹ̀ẹ́ pẹ̀lú nọ́ọ̀sù tí pẹ̀lú nọ́ọ̀sù tó yanjú pẹ̀lú nọ́ọ̀sù tí ò ní túmọ̀ mí. àwọn bíi ìjìmáì àbó àbí àwọn alámọ̀rí tó fẹsẹ̀ ẹni lẹ́nu ẹ̀sìn pẹ̀lú ìpanupọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú ìpanupọ̀ àwọn olùmọ̀ gbogbo àwọn alámọ̀rí tó bá rí báyìí rèé téèyàn bá ṣe ìfìtìrọ́ téèyàn bá yapa ń bẹ́ ìfìtìrọ́ kò ní kése ìfìtìlá ìfìtìrọ́ kò ní amal ikhtilaf ẹ wá rí ìyapa ń tiẹ̀ tí èsè ìpín yẹlẹyẹlẹ yakunu fima duna usul àwọn eléyìí wọn máa ṣẹlẹ̀ nídìí nǹkan tí èèyàn bá ti ṣe usul yakunu fima duna usul níbi àwọn nǹkan tí èèyàn bá ti ṣe usul ni tẹ́tà bá ń sọ̀rọ̀ usul mọ́ sọ̀rọ̀ ìmọ̀ àpẹtẹ́ sọ̀rọ̀ àkídà nìkan ni usul àwọn àkíyàmù ń bẹ̀rẹ̀ pé usul ni èèyàn gbọ́dọ̀ yapa mẹ́ẹ̀ ìjìmá ìwé dẹ̀ wà lórí ẹ̀ tó fi jẹ́ pé tẹ̀ bá ń ka àwọn tíra súnà ẹ̀ mẹ́rin tó máa sọ̀rọ̀ nípa al-maswal ala al-khuffayn kí ló dábí ń kí ọ̀rọ̀ maswal ala al-khuffayn bọ̀ ọ̀rọ̀ usulu ahli sunnah wal jama'a ẹ bá lọ́dọ̀ alimam amadu rahimahullahu ta'ala nínú usulu sunna ẹ bá lọ́dọ̀ alimam al-barbahari ẹ bá lọ́dọ̀ alimam al-muzani ẹ bá lọ́dọ̀ alimam al-marwazi ẹ bá lọ́dọ̀ alimam al-khallal ẹ bá lọ́dọ̀ ibn abi ẹ bá lọ́dọ̀ àlìmá mi nù bá pọ̀ ẹ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sunna tí wọ́n máa ka àwọn masáìlù fìkìyà tí wọ́n máa ka sí inú àwọn nítorí kí ni àwọn nǹkan yìí sábàdà pẹ̀lú nọ́ọ̀sù àti pẹ̀lú ìjìmá wọn kì í yapa mbẹ tó bá yapa ó jà síbòmí o wọn kì í yapa mbẹ òkè ní ìsìn ẹwúrọ àwọn òṣèlú ń sìn kí ẹ̀ka sọ pé àwẹ̀ twenty la máa gbà káà ní ìbọ̀rọ̀ ìbọ̀rọ̀ àkàmù ni wọ́n ti ní yorùbá ti sọ̀rọ̀ àkídà àlè yapa irú yẹn wá ní sọ ìṣúlù lélẹ́yìn náà èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ sọ pàgbà twenty láyé pé ọmọ bọ́ọ̀lù twenty ni làwọn jàmáà tí ó sì máa gbà àwa yapa nu àwa náà yapa ni ìyapa burúkú yẹn ọmọ yapa yẹn o ìyapa yẹn ò dá o ẹnìkan wá dé lónìí kó ní sọ ẹjẹ gbogbo ilé ìtẹ̀sán yẹn kò jẹ́ kàwa náà àwa ń tiwa àyílà wa láì sí ìrìn àjò méjì làwọn ọmọ kí méjì ní ìrìn kìíní kan àwa náà yapa ni àtibá wa sì ní mẹ́rin ni gbàgbà ẹsẹ̀ jídégún le tí ó ní amákì mẹ́rin abákì mẹ́rin ẹ bá ń gbìyànjú náà ni àṣẹ mẹ́rin ọ̀wá ní jọ́rọ̀ lójú kọ̀ wá ní kọ̀ gbogbo àwọn nǹkan yìí rèé kódà bọ́ jẹ́ pé níbi ọ̀rọ̀ àkáàmù ni tó ń ti bẹ́ẹ̀ rí sùúrù ni kò gbọ́dọ̀ yapa mẹ́rin kéèyàn ká déǹtì kó léèyàn kan mọ àmọ́ fẹ́yàwó láìsí wà líyù ẹ̀rí táwọn àbá kíbọnú ọ̀rọ̀ ọ̀rọ̀ òṣùlù àdìsúnà ṣẹ̀ṣẹ̀ máa kí ló dé torí pé ní àwọn nǹkan tó yẹ sí pé òṣùlù ni. exactly ọ̀rọ̀ nìkáwùl múta pé a máa fẹ́ra wa pẹ̀lú obìnrin pẹ̀lú àdéhùn tó fẹ́ ọ̀sẹ̀ kan láyé fẹ́ra wa bó ti kà bọ́dún méjì lọ́wọ́ padà tún yá aláàfẹ́ra wa mọ́ ìrẹ́lẹ̀ táwọn ṣíà máa ń ṣe yẹn ọlọ́wà kó sànú so àwọn ọ̀sán tó bá yìí jẹ́ usulu rèé wọn kì í yapa ń bẹ̀ ìkìláàbù yakunu fi ma dúnà usulu níbi tí ìbá ti ṣe usulu ibẹ̀ ni ìkìláàbù ti máa ń wáyé ìbẹ̀ láti yapa mimma yakbalu ta'adduda wa ra'ya mimma yakbalu ta'adduda wa ra'ya nínú àwọn ọ̀sán pé ó gba pé kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n sọ pé ẹ̀rí wọn ló kù àwọn hanabila sọ pé ẹ̀rí wọn dà àwọn ṣàfihàn sọ pé àwọn malikiya sọ pé gbogbo yẹn rèé wọ́n sọ pé wọ́n sọ pé ọ̀rọ̀ wọn á béèrè ẹ̀rí wọn tó bá di bẹ̀sẹ̀ nílẹ̀ wọ́n wọlé tí wọ́n bá ti fẹ́rẹ̀ wílẹ̀ á gbàdánù ṣùgbọ́n wọn ní àyè wà fún pé tààdù ẹ tààdù pé àyè wà fún kálukú náà máa dá tiẹ̀ lẹ́fà tàbí wọ́n ti ṣàlàyé yẹn ṣáájú pé gbogbo àwọn mọ̀sáì tó bá yẹ pé kọ́ọ̀lù méjì làwọn àfáà ní lórí ẹ̀ tó bá fi lè fẹ́lẹ̀ kẹta kún pé wọ́n ní yàtúbàlù tààdù dà ìmínà fẹ́lẹ̀ kẹta kún wàláì ọ̀daràn nìyẹn o ọ̀daràn gidi gbogbo mọ̀sáì tó bá yẹ pé mẹ́ta náà ni àwọn àkọ́wàlù tó wà ń bẹ̀ ibi mẹ́tẹ̀ẹ̀ta òun náà lòdúdó wà ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta òun ni kò ó gbọ́dọ̀ mẹ́lẹ̀ kẹrin wá táni wọ́ wọ́n yẹ bí táni ó gbọ́dọ̀ mẹ́lẹ̀kẹrin wá ibi mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ní kíni ibẹ̀ lòdodo wà ibẹ̀ ló ti ródodo elétòjú òdodo nù mẹ́tẹ̀ẹ̀ta yẹn so sòkè yẹn má kọjá yìí yẹn ẹlẹ́kẹwàá ìnàlì tẹ̀rọ káyà lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ń kálukú nílànà tiẹ̀ tí fi ń ṣẹ̀sìn Islam tí ò jọra wọn Islam kan náà ni gbogbo àti máa ń ṣe eléyìí ni máa ń yà mí lẹ́nu sẹ́mi pé oríṣiríṣi Islam làwọn èèyàn ń ṣe é ṣe sá àwọn Islam àwọn Islam adamandi bẹ́ẹ̀ yọ èèyàn kankan jókòó wàláì ó kàn sì gbé kalẹ̀ wàláì àwọn yóò kàn máa ṣe wọ́nran wọ̀nran fún gbogbo lóhùn bá. e wá àwọn yẹn sí ìsìn wọ́nranwọ́nran àwọn yóò wá pọ̀ bàbí ní sọfẹ́ yẹn kan láwọn ẹ̀mọ́ nítò ẹ wò ó ní ìsinmi a sì máa sọ pé àwọn eléyà aláìmọ̀kan ni wọn wọ́n pè wá sí súnà wọn ní wá sábà sì pè wá sí ìranù àti àwọn ìjòkó ìranù wọ́n sì lọ wọ́n ti ń èmi ò kó nkálukú ọmọ wa ronú ní olè ta ìgbálẹ̀ kọ́tàlà ẹ̀ ní fi gbálẹ̀ ẹ̀ mọ̀ fi wọ́n léyìn níbo ló ti rí ìgbálẹ̀ kọ́tàlà ìgbálẹ̀ ń ìgbálẹ̀ wọ́n ti parí jẹ́jí lára èyí ti gbálẹ̀ ń èyí ti gbálẹ̀ kí ni ẹ̀ mọ̀ fi ń gbọ̀n ẹ̀ mọ̀ fi wọ́n léyìn yẹ mọ̀ wá kọ́ta la gbogbo àwọn. ẹ mọ̀ gbogbo ọpọlọ bí rúbí ọpọlọ bísínẹ́sì báyìí. ti alaka ń kọ́. tọ́ ní òun jẹ́ wọn àwọn ẹ̀wọ̀n padà tẹ̀yìn náà. tẹ́tà palẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan òun àti ìjọba tà palẹ̀ kọ̀ọ̀kan five hundred tí ìyẹn five hundred bára five hundred ta five hundred ẹ̀ mọ̀ ètò jẹ́ ìrìn náwó ẹ̀tọ́ sí sí wíìkì mi ò fi dé báyìí tó di wíìkì mi mo lè ta àti ìtajà fún yín. ọlọ́run ọmọ ẹ̀ láì tó ń jíkí ní mo lè níkẹ́ lọ gbé zètúnù wá ní tó ta zètúnù àdúrà fún yín níta mo fi làákàyè ń ṣeré dé dùkátà tèmi ó sì máa bí alọ́sẹ̀ ọ̀sẹ̀ ìgbà mélòó sì lówó fi ń sara jọ sẹ̀mọ̀ pé tó bá ti accumulate ọ̀ nẹ́tọ̀sẹ̀ kẹta sí tọ̀kẹta fi bálẹ̀ ìgbà mélòó lè yẹn dolówó owó kàn máa dùn ó náà ni kọ́sà máa wá kọ́ máa kọ́ máa tàn tí mi ò fi máa bá ńlẹ̀ náà lè yẹn fi ń dolówó àbẹ́ mà ni. ẹ jẹ́ ráwọn èèyàn wọ́n pọ̀ mẹ́ba bíi àwọn yóò máa lọ fún àwọn gbogbo ọlọ́run ẹ̀sán sáà ẹ̀tọ́ sáà ẹ̀rọ lómi kí ló dẹ̀ wá wájú túnà àtẹ́yìn ṣe mírẹ́kù ìyẹn báwọn èèyàn tásòrò wọn náà ẹ̀sìn wá yàtọ̀ sẹ́sìn àwọn kírísítẹ́nì sẹ́ǹkẹ́ in tó lé àwọn kírísítẹ́nì dé chọ́ọ̀tì sẹ́ǹkẹ́ tòrò ni àwọn tọ́wọ́ àwọn onítòrò ní bẹ́ńchọ́ọ̀tì ò fẹ́mà hmm, àwọn tí báyìí àwọn táyé ń yọ lẹ́nu àwọn tí òrọ́ mọ bí àwọn abírun àwọn ìlú àwọn èèyàn báyẹn wà láì òótọ́ nínú ẹ̀yẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀yìn náà máa kéde pé ìgbàgbọ́ kan kéde pé ẹ̀rí kan ló gbé wọn débẹ̀ ìṣòro ní abayín tán ṣòro yín abayín tán ṣòro yín ìwọ àgàn ìwọ kìíní kan gbogbo. ìwọ olóyún ọjọ́ pípẹ́ tí wọ́n ti di oyún ẹ mọ́lẹ̀ ní gbogbo àwọn nǹkan yẹn ọ̀gbọ́n tó ń lọ́la kálá títí gbogbo àwọn nǹkan yẹn òun náà ló ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà káàkiri sìn àwọn afá wa lọ rẹ́bù wọn pé à níta ni máa lọ chọ́ọ̀chì àìdá náà máa kéré burúkú báyìí bí ẹ máa bọ̀ náà àwọn náà ń mẹ̀tàn àbíbọ̀ wá ní ẹ máa bọ àwọn kan wá ní ẹ nígbà tí wọ́n jẹ́ kán lọ́jọ́ tí mọ̀ ń sìn tí òun yẹn wá dá àkọ́dá àpẹmẹ́nu lá àṣẹ́nu lásà èyàn ọmọ kókó ẹ mọ́lẹ̀ mọ́lọ ní. nǹkan kan náà ni nǹkan kan náà ni tó yàtọ̀ náà tó kọ́ náà wá kó náà kó sànù wa àwọn èèyàn láwùjọ wa yìí ẹ̀tàn làwọn èèyàn fẹ́ so àà tó fi dájú ní pé kíyàn máa tànra rẹ̀ kíyàn máa tànra rẹ̀ níbi yóò lèyàn fẹ́ tànra yẹn dá èmi mọ̀ pé èèyàn máa ń tẹni ẹlẹ́ni ní èyí tànra rẹ̀ àkọ́lọ́pọ̀ náà àwọn tí ń tàn àwọn èèyàn wà láì wọ́n mọ̀ òdodo wọ́n tí wọ́n àwọn nǹkan tí wọ́n àwọn nǹkan tá ń ṣe yìí rèé wọ́n rẹ́rì kankan fún un máa ń zẹ́rọ lọ́wọ́ bí ẹni tó fọ́ọ̀sì ọlọ́wọ́ bó tẹ̀lé kan kalẹ̀ fún àwọn náà tẹ́ orú ní ọpọlọ ní ọpọlọ bíznẹ́sì ní wàláhí ọpọlọ bíznẹ́sì ní ẹ̀rí àwọn kan nísìn ó lè jẹ́ pé ẹnìkan omi lòun kọ́kọ́ ń ta omi tí wọ́n máa ta omi pure water naira nígbà tó ń ta kan ní 50 naira ni mo sọ ẹba tó ń ta báàgì naira wọ́n ta sachet kan tó naira ní 50 naira ẹ wá bí àwọn èèyàn tí ó rú mi yẹn tí wọ́n gbígbà ní ọkàn máa wò pé ah, ẹlòmíì kan rẹ̀ tó lé wọ́n òwe kí lóun fẹ́ ṣe ogún kan ṣètò lọ́ndàwíà owó ilẹ̀kùn wọ́ndàwíà ẹlòmíì lè ṣe tẹ́lẹ̀jà ẹ̀jẹ̀m jàre yọ mo ti gbọ́ ẹja yìí ẹja ọmọ oúnjẹ tí ọmọ ẹja ìdáwákà ọlọ́mọ ọba yóò dápé ní kìíní kẹta ẹlòmí ilé padà ronú kọjẹ́ pé ìtẹ́ ìkírun ní ọmọ ẹlò bẹ̀tí wọn níbẹ̀ lọ àwọn nǹkan tó wọ́n fi ẹ́ pé sábà sábà fowó tí wọn kan náà kún náà ẹ mọ̀ òfin à pàṣẹ bá dàbẹ̀ wọ́n tàbí ẹ̀kírun kan báyà two thousand naira èyí náà tó fowó tí nǹkan wá ní five thousand naira àwọn èyí fẹ́ rà yẹn àwọn nǹkan kékeré kan tó yẹ sí pé nígbà tó bá fowó tí ẹ̀kún gẹ́gẹ́ mọ̀ lọ́dún láfọ́ náírà àwọn ẹ̀kẹ́ òǹkẹ́lẹ́ mẹ́jù fifteen naira lọ sẹ́mà tẹ́ ju tó èrò ọ̀sà pọ̀ sá èrè èrè. àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn gan nítorí ẹ̀ ni wọ́n ṣe máa ń rí súnà sí wàhálà ẹ̀yìn bá so náà ìnàlìtìrọ́kọ̀ yàtọ̀ alákùnbíhìlwà ìdù ṣe rí pínpín yẹlẹyẹlẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ yata'allaqu bihi al-wa'id ìlérí ìyà ń bẹ pẹ̀lú ẹ̀ ó ní í ṣe pẹ̀lú kọ́lọ̀ ọba àlékẹ́lá dérí ìyà fẹ́ni tó bá ṣe fẹ́rọ̀ yata'allaqu bihi al-wa'id wa kulluhu shududun gbogbo ìpín yẹlẹyẹlẹ rèé gbogbo ẹgbẹ́ rẹ̀ shududun ni ìtakété ìyà kúrò níbi òdodo ni amma al-ikhtilafu falaysa kadhalik ṣùgbọ́n ìkìláàfù wọn ò rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá alìfẹ́rọ́kù yakunu da'iman an hawa aw bid'ati wọ́n ní ní gbogbo gbà pínpín yẹlẹyẹlẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo gbà láti bí fẹ́rún tí mọ́ wá àbí kọ́ wá láti bídà amal ikhtilafu ṣùgbọ́n ìyapa ń tiẹ̀ fala yalzam minhu dhalik gbogbo ọdún àwọn kata sọ yìí ò ní kò ní ṣẹlẹ̀ mbẹ́ ẹlẹ́ẹ̀kejìlá alìkìláfù qad yakunu rahmatan wa ahlihu najuna insha Allah ta'ala nígbà míì rẹ̀ ìkìláfù lè jẹ́ ìkẹ́ tẹ́yẹ́ pé àwọn tí wọ́n dẹ̀ ń ṣe ìkìláàfù yìí àwọn tí wọ́n ní ìkìláàfù wọ́n lílà tó bá wù ọlọ́run bá lọ́sùn hàn tàbí abẹ́ wàlfírkọtù awàlfírkọtù àzábùn wà áhùlùwà mùtàwà àdùn fúrkọ̀dẹ̀ ní àzábù ni ìyà ni wà áhùlùwà mùtàwà àdùn àwọn tí wọ́n bá dẹ̀ ní àwọn tó bá dẹ̀ ní fúrkọ̀ tó bá yapa tó bá pín yẹlẹyẹlẹ ìlérí ìyà ọlọ́run bá ń bẹ lórí wọn يقول شيخ الإسلام رحمه الله ومر علي آه شيخ الإسلام بن تيمية قال وقواك ووني والنزاع في الأحكام قد يكون رحمة كسي يقع نبي يرى أحكام قد يكون رحمة نبامي ولي رحمة نبامي إذا لم يفضي إلى شر عظيم nígbà tí o bá ti lè lead lọ síbi tí o bá ti lè padà di aburú tó tóbi قد يكون رحمة إذا لم يفضي إلى شر عظيم من قفاء الحكم nínú ẹ nínú àwọn aburú tó lè lágbára tó lè lídìí sí ni pé kí ìdájọ́ padà pamọ́ táà padà wá ní mọ ìdájọ́ mọ́ so yí báyìí sì tí nǹkan báyìí ọba ti ṣẹlẹ̀ ìgbà míì ó lè jẹ́ rahma àárí ọ̀rọ̀ yẹn nù Majmu' al-Fatawa ṣùgbọ́n ọ̀rọ̀ tá ń sọ ìkéde bẹ́yìn àwọn èèyàn ti máa ń jùlẹ̀ yẹn pé al-ikhtilafu rahma pé ìyapa ìkẹ́ni ìfẹnukò kí wọ́n lòun wà jẹ́ nígbà tí ìyapa bá jẹ́kẹ̀ ìfẹnukò wá ń kí lòun wọ́n jẹ́ tẹ̀síọ̀nà náà máa ń sìn so kò ń ṣe bẹ́yẹn àwọn àwọn kìláàfù kan bẹ́ẹ̀ fẹ́ fẹ́ rahmani tànà wú ẹ̀wà ń bẹ́ ṣe bá yìí sí à ó ní pé ìmú ìran ìran ìran ìran ọ̀nà wá tó pọ̀ ó wà ń bẹ́ so irú àwọn yẹn rèé òun lè jẹ́ rahman gbà míì tí o bá ti jẹ́ pé yọ padà lọ lídìí sí àbí àwọn ìsìláàfù mí náà bẹ̀tọ́ pé àwọn ìsìláàfù kéékèèké ní yapa kéékèèké ní pé tí yẹn ọba ti lọ lídìí sí pé òdodo padà wá pamọ́. nínú àwọn rahma tó lè padà jẹ́ òun ni pé yóò fà yé lẹ̀ fẹ́kọ̀ọ́ àtàyé lẹ̀ fún research. wọ́n pẹ́ níbi research yẹn tó bá tó bá ti ṣe research ńgbà mí rè wà á tún ní ìmọ̀ tí ó fẹ̀ sí wà á bá ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ kò yẹ báyìí so eléyìí báyìí a máa rí dẹ̀ gbà mí àbákẹ́ náà rẹ̀ nínú àwọn àlàyé tó wà ní báyìí ni pé inna masáìlá al-ikhtilaf qad takunu min al-umuri al-ma'zuni fiha inna masáìlá al-ikhtilaf qad takunu min al-umuri al-ma'zuni fiha bil-ijtihad أما مسائل الافتراق فهي في الأمور التي حذر الشارع من الاقتراب منها wọ́n ní àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ìyapa wà ń bẹ ó lè jẹ́ sí pé níbi àwọn tí ó ti máa ṣẹlẹ̀ nínú àwọn àlámọ̀rí tó yẹ pé wọ́n fún wa níyọ̀ǹda láti tègbìyànjú lórí ẹ̀ ni àwọn àlámọ̀rí tó fún wa níyọ̀ǹda pé àwọn àfáà láàyè ìgbìyànjú ń bẹ ọlọ́run fààyè ìgbìyànjú ilẹ̀ fáwọn àfáà láti sìn lọ́wọ́ bá pẹ̀lú ìgbìyànjú ń bẹ ibẹ̀ lẹ́tì máa rí ìkìláfù amma masáìlú lìkìrọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú káyapa ápín yẹlẹyẹlẹ ápín ápín lẹ́gbẹ́lẹ́gbẹ́ fàyà mẹ́lẹ̀ umúrí lẹ́tì hazard ṣáìwú mẹ́lẹ̀ lìkìrọ̀ bí nínú eléyìí báyìí máa ń ṣẹlẹ̀ nínú àwọn àlámọ̀rí tó yẹ pé ọlọ́run ọba lọ́sùn máa ń tọ́lọ́ ọba sòfin ó ti kìlọ̀ fún wa pé ká súnmọ́ àwọn àlámọ̀rí tọ́lọ́ ọba àdékẹ́lá kìlọ̀ fún wa láti súnmọ́ àwọn àlámọ̀rí yẹn ni ó máa ń mú yàn pín yẹlẹyẹlẹ kọ́lọ̀ bá kí o sọ wa kúrò bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrìnlá iná alẹ́ ìkẹrọ́tì rọ́líbán ya'taniduna al-mutashabihi min al-adillati kama qala ta'ala wọ́n ní àwọn tí wọ́n máa ń pín lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ní tí wọ́n máa ń gbára lé òun náà ni àwọn ọ̀rọ̀ tó rújú nínú àwọn àdínlà àwọn ọ̀rọ̀ tó yẹ kó rújú nínú àwọn ẹ̀rí ẹgbẹ́ bọ́lọ̀bà ní kẹrẹ́ sọ ìntọ́ bá ti rújú nínú ẹ̀rí ìntọ́ bá rújú nínú ẹ̀rí ìbtẹ̀gọ́ alfitna ìntọ́ sì fa ìntọ́ ń wá òun náà ni wọ́n fẹ́ dá fitna lẹ̀ sínú ẹ̀sìn fáwọn èèyàn ni wọ́n fẹ́ dá rújú lẹ̀ fáwọn èèyàn ni wọ̀btẹ̀gọ́ àtàwílì àti pé wọ́n fẹ́ máa tú pẹ̀lú fẹ́nu ni so eléyìí ṣe lànà alùsùn ọ̀tọ̀ ìjọba kama lọ síbi àwọn mutashabihat ṣe bá yìí àwọn ọ̀rọ̀ tó rújú tó rújú ẹ̀rí rẹ̀ lórí pé ìlànà ní pé bẹ́yẹn bá ti ṣe nǹkan báyìí àwọn mọ́jẹ̀mú rẹ̀ tẹ́sì gbé ìdájọ́ lé lórí ẹ̀sí ọ̀nà sáà ìpínlẹ̀ ìpínlẹ̀ mùsùlùmí ni pé ẹni tó bá ti kó sí àwọn nǹkan báyìí ẹ wo àwọn mọ́jẹ̀mú báyìí lára rẹ̀ kẹ́ẹ̀ tó gbé ìdájọ́ lé lórí àbí ẹ̀kọ́ ni àwọn arìnrìn kan wá kó sí ó kó sí nǹkan ohun tí sẹ́rí àtijọ́ pé tẹ́ bá ti kó sí nǹkan báyìí dájọ́ rẹ̀ tí mẹ́jẹ̀ bá ti pé àwa ni àwọn àbá kan náà kó sí nǹkan lánàá bá wọn wí. alẹ́ rí rèé sẹ́ pé bá ti kó sí sẹ́ téèyàn bá ti kó sí sọ pé bá kó sí ẹwà àwọn nǹkan báyìí tí àwọn nǹkan báyìí bá ti pé ìdájọ́ tó kó sí yẹn gbélé lórí ní wàá sọ pé ẹ ṣebí Ibn Hajar náà lọ́jọ́ kìíní àná ṣe bóun náà kó sí àwọn àbá sọ pé kìíní kan tó nígbà táwọn ti sọ pé kìíní kan ẹ mọ̀ pé rújú nìyẹn ta ọ̀dà ẹgbẹ́ gbà pé èèyàn kan nìsín ọjàlè ìjọba wa mú wọn fẹ́ gbé dájọ́ lélẹ́ wá ní ẹwà o ẹwà o ẹwà o ìbá àwọn kan náà jalè níjẹta àwọn kan náà jalè ló ti sọ̀rọ̀ náà ẹ̀ gbé dájọ́ lé wọn lórí náà tó tẹ́ ẹ̀ bá tí ẹ bá ti mọ̀ pé fẹ́ gbé dájọ́ lé mi lórí ìjọba ẹ kọ́kọ́ lọ gbé dájọ́ lé àwọn tọ̀hún tán jalè níjọ́ kìíní àná lórí sẹ́gbẹ́jọba wò pé ṣé orí ẹ pé sá ṣé òun mú burúkutu náà ṣé nìyẹn náà àbí kí ọmọ kan ní ìsìnkó tẹ̀ kí bàbá wa fẹ́ bá wípé ní àdáàdì mi ẹ̀ lè bá mi wí o sẹ́mọ̀ pé ní ọ̀sẹ̀ tó lọ náà sẹ́mọ̀ pé ráfá náà sẹ́gbóhùn náà tẹ̀ tẹ́ ẹ̀ bá wí tó tẹ́ bá ti mọ̀ pé fẹ́ bá mi wí dáàdì ní ẹ̀kọ̀ọ̀kan lọ bá ráfá wí náà ẹni ọmọ wò pé lémi náà pé kí kọ́kọ́ ẹ̀ǹfà bòsí ni wọ́n mọ̀ jẹ́ ńgbà tí ráfà tẹ̀ lọ́sẹ̀ tọ́lọ ẹ̀ bá ráfà wí èmi wà mẹ́sẹ̀ mi wá tẹ̀ lọ́sẹ̀ yìí sìn ẹ̀ wá lẹ́ba mi wí àyọ̀rọ̀ ọ̀wẹ́ kọ́kọ́ lọ bá ráfà náà wí o. ṣùgbọ́n nìyẹn ẹ̀ tí ì jẹ́ ti pọ́ǹtì yẹn. so ẹ̀rí ni pé lágbàjába kó sí ẹ̀wò náà ṣé nǹkan tó kó sí ṣé nǹkan tí ó ní ìdájọ́ ni tí ni ìdájọ́ tó kó sí tó bá yẹ kó ní ìdájọ́ wá ti wò tán náà kí làwọn májẹ̀mú tí ṣàríà ní kẹwù lára ẹni tó kó sí ẹ wò ó tó kù ní pé ṣọ́kùmù tó dé báyìí tó ṣọ́kùmù nìyẹn tó àwọn kan ṣe kíní kan àwọn kan ṣe kíní kan lánàá gbogbo yẹn ṣubha nìyẹn èyí ọmọ ajá ni àwọn afá sí ìṣẹ́kí ní wọ́n ti wáwíjáre fún wọn tó wáwíjáre fáwọn ilé náà ni kò sẹ́nì kankan mọ́ tí agbẹ́dàjọ́ ní lórí o kò sẹ́nì kankan mọ́ o torí èmi náà padà lọ́dọ̀ àwọn èèyàn tèmi náà gbé ara o ẹtì gbàyẹ́ pàdé pàdájọ́ rẹ ni ebi kíní náà kó sí níjọ́ kíní àná ẹtì sí náà tó sì kó sí náà ṣe bá padà pàdájọ́ rẹ náà ẹ parọ́ lórí eléyìí náà ni kò sí ìdájọ́ mọ́ àwọn kíní ti kó sí àwọn kinní náà kó sí ìkọ̀jẹ́ nǹkan tó wí kinní kan iná láti lò lẹ́rìí fún kinní náà tó náà kó sí jẹ́ oníire títẹ̀ mí náà sì kó sí lónìí <laughs> àfilẹ̀ náà ni òsì kankan má láfa àwọn wòra wa ràn abẹ̀tẹ̀ jẹ́nu so eléyìí báyìí rèé mutashabih wọ́n ní àwọn alùn ìkìláf ẹ̀ka tó máa ń fa ìkìláf wọn yàkúnù bí sábàbí adami fámi jẹ̀lì ó máa ń wáyé látara wípé bọ́yá wọn gbọ́ ìríye àwòrán ìrìzàlì àbí àwọn nǹkan míì àwọn alùsùnà tó jàmáà ò kí ń bú ẹni tí ó bá yapa wọn ò kí ń yẹ̀yẹ́ ẹni tó bá yapa wọn kì í yẹpẹrẹ ẹni tó bá yapa wa qasduhu al-ijtihad tó ìjẹ́ sí pé èròǹgbà rẹ̀ ní kó ń gbìyànjú ni láti mòdodo wa kana ma'rufan bi-dhikri al-jamil tó ìjẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ àti mọ́léèyàn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ló nífẹ̀ẹ́ nú wa sana'il hasan a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni rẹ̀ wọ́n yìn pé èèyàn tó dúró déédéé ni ó wá gbìyànjú lórí alámọ̀ríkẹ tí gbìyànjú wọlé síbẹ̀ tá a lè yapa lórí ẹ̀ a ní bu lórí nǹkan yẹn a lè sínú kí n bu lórí ẹ̀ máa lè àmàlì sọ́ọ́dí a sì rí pé sẹ́ẹ̀rí ń bẹ lọ́wọ́ rẹ̀ wà ní sọ́ọ́ ti sunnati àrígbé máa ń dáàbòbò súnnà ìmọ̀ ń pèpè sí di súnnà wà zọ́bì àǹhà ó máa ń dìfẹ́ di súnnà amal mọ́tẹ́rìkù ṣùgbọ́n tó yapa alladhi qada umrahu fi saddi an tó yẹ gbogbo ọjọ́ orí ayé rẹ̀ gbogbo ọjọ́ ìgbésí ayé rẹ̀ yìí tó ń lò ní bóyá fẹ́ dínà àwọn èèyàn kó ń bi ojú ọ̀nà tọ́lọ́mọba wa muharabati súnà báwo ló yẹ fẹ́ ja súnà lógun ní gbogbo ìròrí tiẹ̀ wà náà ṣírí bídà àbí báwo ló yẹ fẹ́ fún bídà káàkiri fayazumunahu àwọn àfáà súnà wọn máa ń lálàtẹ̀rù àwọn báyìí wọn bú wọn fayazumunahu wọn bú wọn wáyúbá diẹ̀únà wọn máa pẹ̀lú àwọn bẹ́ẹ̀ lóní bídà wáyúbá diẹ̀únà wọn máa pè wọn lóní bídà o sóye eléyìí báyìí rèé ìlànà àwọn àfáà súnà nìyẹn ìlànà àwọn àfá tó ń lẹ́ni ẹ̀ so pẹ̀lú ilé ìbáyìí rẹ̀ a ti ka àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàtọ̀ tí àwọn àwọn àfá tí wọ́n mú wá nínú tírà yìí láàrin al-ikhtilaf wal-iftiraq lẹ́nu wọn bá àsìkò ìmálẹ̀ sí síwájú si, òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbàwo láti ìdájọ́ léèyàn lórí pé sunni ni sálàfí ni mata yuhkamu ala rajuli mata yuhkamu ala rajuli bis salafiyyati was sunnah ìgbàwo láti ìdájọ́ lórí yàn lórí pé sálàfí ni sunni ni alábàrí tó yẹ kó pàtàkì dáadáa ni ó pàtàkì dáadáa dáadáa kama bá a mọ́ kama pèèyàn kan lóní súnà láì sí òdodo pẹ̀lú ìpèpè yẹ táti mọ́ máa yọ ọ̀yàn kan jáde kúrò nínú súnà láì sí òdodo pẹ̀lú yíyọ jáde kúrò mbẹ láì sí pẹ̀lú mà naam ṣé ìpìlẹ̀ gbogbo mùsùlùmí ni kó ní súnà ni wọ́n ṣé ìpìlẹ̀ gbogbo mùsùlùmí ni pé sálàfí ni wọ́n àbí ìpìlẹ̀ ni pé mùsùlùmí ni gbogbo wọn. al-aslu fil maw'i al-islam ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni pé mùsùlùmí ni ṣùgbọ́n tá a bá sọ pé mùsùlùmí léèyàn tó túmọ̀ sí pé onísúnnà ni sálàfí ni ká pè ní mùsùlùmí tẹ́rí ọ̀rọ̀ yẹn ìwòye kan bẹ́ẹ̀ tó wẹ́ gan bẹ́ẹ̀ pé ó burú gan kódà èèyàn lè kó sí kọ̀wárì èèyàn lè kó sí kùrúùj èèyàn lè kó sí àwọn kọ̀wárì tí èèyàn bá sọ̀ra tí èèyàn bá sọ yí pé ìsìláàmù rẹ̀ ó túmọ̀ sí sàlàfíà pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ sálábí ò lè jẹ́ mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ onísúnnà ò lè jẹ́ mùsùlùmí so ìdán tá a sọ wípé al-aslu fil al-islam nǹkan kan náà ní kí al-aslu fil mar'i al-aslu fil mar'i ẹ̀tọ́ náà máa ń sìn nǹkan ń sọ ni pé ajẹ́ sí pé kò sí nǹkan ń pè ní Islam àfi pẹ̀lú sàlàfíà eléyìí báyìí rèé ajẹ́ pé yọ́mọ túmọ̀ pé ẹni tí ìbá ti sàlàfí kò ní jẹ́ mùsùlùmí ẹni tí ìbá ti toní súnà kò ní jẹ́ mùsùlùmí ọlọ́yọ̀ ọ̀rọ̀ yẹn burú gan kò dá o ọ̀rọ̀ tó léwu nítorí pé àwọn mùsùlùmí pọ̀ nínú àwọn mùsùlùmí làwọn oníbídà wà táà lè pè wọ́n lóní tó ń ti bẹ́ mùsùlùmí ni wọ́n nítorí wípé tí ọ̀rọ̀ má bàa dàrú gbogbo yẹn gbogbo yẹn náà ní pé ẹ̀ ní mùsùlùmí nígbà yẹn ní ìyàtọ̀ ní tẹ̀mí yìí bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀ pé irú islam wo ni wọ́n ṣe. onítúfí nìsín mùsùlùmí ni wọ́n àti wọn fi ń ṣe mùsùlùmí láwọn tí ò gungire kọjá ewé. àwọn àṣà ẹ̀rọ rẹ̀ mùsùlùmí ni wọ́n àti fi ń ṣe mùsùlùmí eléyìí tí mo ń sọ yìí ẹ̀rú gbogbo ojú mọ̀kàn sọ́lá kú fúrú ni mo fi ń tayé lọ́rọ̀ ìjàmbá ká báyìí òun ti gbogbo ìrọ́kẹjẹ́ owó ní ẹ̀ ọlọ́run kó fọ́nà má nǹkan ń jẹun lórí tiẹ̀ torí pé gbà wípé béèyàn bá ti lè jó ní súnà káfìrí ni béèyàn bá ti lè jẹ́ sáláfí káfìrí ni àìjẹ́ sáláfí rẹ kú fúrú ni imma an takuna sunniyan salafiyan wa imma an takuna kafiran inú kọjọ́ ní súnà ni àbíkọ jẹ́ kéfìrí kò sí kẹta lọ́dọ̀ jàbàtà ẹjọ́ lọ́dọ̀ àbáyé sí so náà bí tí wọ́n bá lọ ni pé nǹkan yẹn bí tí ó lọ líì sí nìyẹn àwọn oníbídá ààrẹ táwọn ní ti súnà rinlẹ̀ fún wọn tó ń ti dẹ́ àbí ìsìláàmù rinlẹ̀ fún wọn wọn ò tí kó sí nǹkan tó ba ìsìláàmù wọn jẹ́ ṣùgbọ́n wọ́n ti kó sí nǹkan tó yọ wọ́n jáde kóònù kíni sàlàfíyà kí ní pè ní sàlàfíyà òun náà ni ìrìn ìlànà àwọn sọ̀hábà ìfi ìlànà àwọn sọ̀hábà ìfisìn lọ́wọ́ bá àwọn oníbídíà tí wọ́n ti lànà àwọn sọ̀hábà sí lọ́wọ́ bá wọ́n fi lànà àwọn sọ̀hábà sí lọ́wọ́ bá tó tẹ́ ìpìlẹ̀ mùsùlùmí ni pé gbogbo mùsùlùmí tá a bá ti rí o ń tẹ̀lé lànà àwọn sọ̀hábà ni ìṣèpìlẹ̀ mùsùlùmí nìyẹn

bákan náà ìpínlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni pé kìí so ní dédé nítorí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn rèé إنه كان ظلوما جهولا إنا عرضنا الأمانات على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا يرون يوم الدين يعني الله ني الأمانات أقبل فوقك agbélọ fún sánmà méjèèje kí náà pínlẹ̀ àmànà ti mẹ́yẹ òun náà ni àwọn iṣẹ́ ẹ̀sìn àmànà ni gbogbo àwọn ẹmọ kírun ẹmọ gbà ọ̀rẹ́ dúró lórí tawhid agbélọ fún àwọn sánmà méjèèje pẹ̀lú wípé tẹ bá ti ṣe dáadáa tẹ dúró ti àmànà yìí àlìjẹ́nà jẹ ti yín tẹ bá ra láre ẹwọ̀ náà agbélọ fún àwọn ilẹ̀ méjèèje agbélọ fáwọn òkè fa àbẹ́yìnà an yahmilnaha wa ashfaqna minha ẹ̀rú wàhámẹ́lá al-insan àwa gbé kọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lọ́rùn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbà torí pé innahu kana zaluman jahula ọmọ ẹ̀dẹ́ ènìyàn rẹ̀ alábòsí ni ẹ̀wọ̀n tọ́lọ̀ bàdé kíra fi ròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípìnlẹ̀ zalum ọlọ́pọ̀lọpọ̀ àbòsí mo bá lọ́rọ̀ jahul ọlọ́pọ̀lọpọ̀ ìmọ̀kan ìpínlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn ló fi kullu mawludin yuladu ala al-fitra ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ọmọ èèyàn gbogbo ọmọ tá a bí a bí wọn lórí àdámọ́ tó dáa ni lórí ìsìláàmù àdámọ́ ìsìláàmù la bí wọn lórí ṣùgbọ́n àdámọ́ yìí kò ní máa lọ bẹ́ẹ̀ fàábà wà nígbà tó bá wá délé ayé ibi tó bá wá bọ́ sí òní ó di tẹ́mì bọ́yá àdámọ́ yẹn ó máa lọ bẹ́ẹ̀ àbí kò ní lọ bẹ́ẹ̀ tá sọ pé wọ́n bí ọmọ lórí àdámọ́ ìsìláàmù tí ó túmọ̀ rẹ̀ ní pé gbogbo ọmọ ti gbọ́ ìsìláàmù yìí gbà délé ayé tẹ bá fi ọmọ ẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ọmọdé ọmọdé àdámọ̀ islam ẹ má kọ sí yọmọ àwọn kí ẹ má kọ sí yọmọ àwọn ẹgbà tó bá yẹ pé àgbọ́yẹ pa abí lórí àdámọ̀ islam ni pé islam rẹ̀ ó pé ó mọ jíjẹ́ islam ni tó bá délé ayébẹ̀rẹ̀ kọ̀ọ̀kọ̀ kọ̀yẹ́kọ́ mọ́ márùn kí náà ṣùgbọ́n yóò kẹ́kọ̀ọ́ ní òfin ma ẹ̀rí mi gbọ́yé àdámọ̀ rẹ̀ dá wípé tó bá ti ń ródòdó kọ́ mọ̀ gbà tó bá ti ń rí islam ọlọ́ọ̀bà lẹ́kẹ́ láti dá lórí àdámọ̀ tí yóò gba islam wọlé lórí àdámọ̀ islam lọ́nà ọba níkẹ́lá dá lórí kó lè jẹ́ ni tí kíná pẹ̀lú islam alìsí islam lillahi bi tawhid kó lè jẹ́ ni tí ó ju pájú tẹ́lẹ̀ fún jọkan sí ọlọ́run ọba wal inqiyadu lahu bi ta'a ọlọ́run ọba dọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lórí pé kó lè máa tẹ̀ láti ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala wal khulusu min ash-shirki wa ahli ọlọ́run ọba lẹ́kẹ́lá ẹ̀dẹ́ ènìyàn níbi pé kó lè bọ́ pábọ́sẹ̀ kó ń bí ẹbọ àtàwọn tí ń ṣẹbọ àdámọ̀ rẹ̀ ni àdámọ̀ tó dáa nìyẹn tó bá dé ilé ayé tí bá ń kẹ́kọ̀ọ́ àwọn àdámọ̀ yìí tọ́lọ̀ bá ríká ti dámọ̀ mọ̀ yìí yóò mọ̀ sí kí ni yóò mọ̀ sí dédé ẹ̀kọ́ yẹn yóò ti mọ̀ gbà ẹ̀dọ́ nàtà tó bá bọ́ sọ́wọ́ àwọn òbí tí ọ̀dà yahudi àwọn nasirani àbáwọn ni ó sọ di nasirani tí ń ṣẹlẹ̀ tí majusi olùbọ́dá tí ń tí gbogbo náà rí kódà anábì sallallahu alaihi wasallam nígbà tí ó ń júwe anábì ní kàmá tantijul bahimatu gẹ́gẹ́ bí ẹran tí máa ń bímọ tí ó bímọ tí ó jọ rẹ́ pé tẹ bá rí ọmọ tẹ́rọ bí sí ẹ rí pé ìyá rẹ̀ náà ni ó jọ bàbá rẹ̀ náà ni ó jọ abẹ́ẹ̀kọ́ ni tí ò ní yàtọ̀ sí wọn so bí ọmọ ṣe máa ń rí pẹ̀lú àwọn òbí ẹ̀ nìyẹn òbí tọ́mọ bá bọ́ sí lọ́wọ́ ni ní tí wọ́n bá dẹ̀ ń pè lẹ́sìn fún ìjọba ń kọ́ náà ni ó mọ tó ń ta àdámọ́ tó dáa tí ń gbé bọ̀ yẹn àdámọ́ yóò yí padà pẹ̀lú páwọn òbí ní òsèkínni wọ́n ba ẹ̀sìn rẹ̀ jẹ́ sẹ́yìn wá túmọ̀ sí wípé gbogbo àwọn ọmọ òun nígbà tó jẹ́ pé àdámọ́ pé kán ìsìláàmù ni wọ́n dámọ́ wọn ó túmọ̀ sí pé sálàfí ni àwọn ọmọ gbogbo èèyàn tá a bá ti rí báyìí ìtumọ̀ rẹ̀ pé ìpìlẹ̀ ni pé sálàfí lẹ́ni yẹn tí tá a fi rí ní tó yọ kù òun sàlàfíà ẹbí léèrè sóhun ma tán pè ń sàlàfíyà gẹ́nà ẹjọ́ náà wáyé sí kí ni sàlàfíyà tó wà lọ́dọ̀ rẹ̀ náà tó yíba yìí sí so mo sàlàyé ọ̀rọ̀ tẹ́ lánàá mo ní pé ìdájọ́ tí ó fẹsẹ̀ rinlẹ̀ tí ò sí méjì wà fún ni pé ìdájọ́ lọ mọ́mọ́ mú ìdájọ́ òbí lọ mọ́mọ́ ń so a ṣe ìdájọ́ lórí ọmọ kẹrin nídájọ́ bàbá rẹ̀ àti wọ́n sọ wípé ókè nìsín nínú àwọn tí yẹ sí pé wọ́n gba ìsìláàmù ní kékeré tí a ò gbọ́dọ̀ sọ pé ókè nìsín ká sọ pé yẹn gba ìsìláàmù ní kékeré kí ló túmọ̀ sí yẹn mùsùlùmí a tún máa gba ìsìláàmù ẹ̀ dáhùn béèrè mi mùsùlùmí ṣe máa ń gba ìsìláàmù ṣe ọmọ wọn tó ṣe Aliyu bin Abi Talib gba ìsìláàmù ọmọ ọdún márùn-ún bẹ́ẹ̀ ni ni Aliyu bin Abi Talib gba ìsìláàmù ọmọ ọdún márùn-ún hadisi wa nù sọ Bukhari ni Aliyu bin Abi Talib gba ìsìláàmù ẹ̀rí mi gbọ́ ibáyìí ṣe Aliyu ibn Abi Talib ṣe ẹbẹ́ bàbá rẹ̀ ìdájọ́ tàbàíyà ní kótó gbọ́gbà ìsìláàmù ìdájọ́ tàbàíyà ní ó jẹ́ pé ọgbà ìsìláàmù ṣe ma ọmọdé tí Abdullahi ibn Abbas gba ìsìláàmù ọmọdún mo ti gbàgbé èèyàn rántí bá nítorí ẹ̀ jẹ́ pé kódà abdullahi bin abbas gan ọmọ kékeré ló sì wà sánàbí dìkú gbogbo wa tí anabi sallallahu alaihi wasallam sọ pé abdullahi tó sọ fún abdullahi bin abbas pé ya ghulam inni uallimuka kalimat ọmọ kékeré la abdullahi bin abbas wà ń gbà yẹn abdullahi bin abbas radiyallahu anhu kò jọ ọmọ ọdún mẹ́tàlá lọ sánàbí dìkú ó parí exactly nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ fún pé inni u'allimuka kalimat gbogbo àwọn afáà nígbà tó ń ṣe ṣẹ́rù hadith yẹn ntí ọjọ́ orí tí wọ́n ń rọ kiriká níbẹ̀ méje mẹ́jọ ni méje mẹ́jọ Abdullah ibn Abbas wa nígbà tó ń sallallahu alaihi wasallam sọ fún pé inni u'allimuka kalimat ẹjọ́ ọ̀dọ́ àmà yìí anabi sallallahu alaihi wasallam pé ní ìhòdà àti kan nínú àwọn sọ̀hábà rẹ̀ sọ òbí jẹ́ pé wọ́n sọ pé nínú àwọn ọmọ kéèké ẹni tọ́kọ́ gba islam ó túnbọ̀ kéèké sí aliyu bin abin abi tọ́lìbì nìkan lọ́mọ kéèké tọ́kọ́ gba islam ṣùgbọ́n ẹni tọ́kọ́ gbà nínú wọn nítorí ẹ̀rí tọ́ba sọ pé inú ẹni tọ́kọ́ gba islam aliyu ni àwọn kan nínú ẹni tọ́kọ́ gba islam abubakar ni kí ni ẹ̀mọ́ ń takò làkàrà mi pé à wọn ẹni kan abubakar àwọn kan ni àwọn àbá àmọ́ yanjú ẹ̀ pé kò dàrú nínú àwọn àgbàlagbà abubakar nínú àwọn ọmọ kéèké ali tọ́ba sọ pé ẹni tọ́kọ́ gba islam Khadija ni nínú àwọn obìnrin ni ọ̀yanjú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ nísbí ni ọ̀rọ̀ nísbí pé níbàámu sáwọn èèyàn báyìí ẹni tọ́kọ́ gba ìsìlámù rí níbàámu sáwọn èèyàn báyìí ẹni tọ́kọ́ gba ìsìlámù rí now ọmọ kékeré ọmọ òpóòn ló wọ́n ń pè ní zulam anabi sallallahu alaihi wasallam sọ nínú hadithu samra bonjundum ó ní kullu òun láti ṣe ẹran àkíkọ rẹ̀ ní tí yóò mú gbégbèsè ayé rọrùn na tó bí àkíkọ tìhì a fi ìgbélé ayé ìgbádùn ìgbélé ayé rọrùn ọmọ yẹn a fi tìsí di kápẹ́ ẹran fún kí na ti sọ lọ́sọ̀rọ̀ ń pe ọmọ kékeré tí wọ́n ẹ̀ṣẹ̀ bí tó báyìí sí àwọn nǹkan yìí rèé nínú àwọn kan tí a ni tí ó nítorí àsìkò mi tó pàjọ́ ọjọ́ lọ òun wá ní pé lẹ́yìn tá ti mọ̀ yẹn tán now nǹkan tó wá kù ni pé ṣé ìpìlẹ̀ ni pé ká sọ wípé èèyàn sálàfì ni gbogbo èèyàn tá a bá ti rí báyìí ìpìlẹ̀ ni ká sọ pé sálàfì ni ṣe báyìí sì eléyìí rèé kò kí nítorí kí kálẹ̀bà àmà àwọn nǹkan tí ó sọ̀yẹ̀ di sálàfí yẹn kálẹ̀bà àmà tẹ̀lé àwọn nǹkan tí ó sọ̀yẹ̀ di sálàfí yẹn láwọn afáfi kọ àwọn tíra tó jẹ́ usulu sàlàfíyà àwọn ìpínlẹ̀ sàlàfíyà fẹ́ni tó bá fẹ́ ṣe sàlàfíyà. torí bẹ́ẹ̀ kẹ́sẹ́ gbogbo mùsùlùmí ni wọ́n ń tẹ̀lé ìlànà sàlàfíyà ẹ̀sẹ̀ náà máa kò ń ṣe gbogbo mùsùlùmí ni sálàfí àyàfi ẹni tí bá ń tẹ̀lé ìlànà sàlàfíyà nítorí ẹ̀mẹ́sì wá kọ́ kọ́mbà wá dàrú mo ti mọ́rọ̀ kan wá lánàá ọ̀rọ̀ alimamul barbahari ni gbogbo àwọn tẹ́mi kàtẹ́hù wọn lórí ọ̀rọ̀ alimamul barbahari yẹ̀wò kò sẹ́ni gangan tó sọ wípé nǹkan tí barbahari sọ correct nínú àwọn tó ń sàlàyé bàbá wa kan bẹ tánpé nasir bun abdulkarim bun abdulkarim al-aliyi al-aql nasir bun abdulkarim al-aliyi nínú wọn ti tààlí sùn lórí sharhul barbahari nínú àwọn tí mo ti ka sẹ́rù wọn lórí tí mo ti ka àlàyé wọn lórí sẹ́rù sunna barbahari nínú àwọn tí wọ́n ṣe sẹ́rù sunna albarbahari nínú wọn oní sheikh arrojihi wọ́n ṣe sẹ́rù sẹ́rù sunna lilbarbahari naam abdulaziz arrojihi nínú àwọn tí wọ́n ṣe sẹ́rù sunna albarbahari oní sheikh rabi ibn wọ́n pẹ̀ tíra tí ní aunul bari وبي شرح سنة البربهاري òsẹ́nì kankan tó sọ wípé nǹkan tí alimami Barbahari sọ níbi ọ̀rọ̀ tí mo sọ yẹn kò sẹ́nì kankan tó sọ pé kì í sọ̀rọ̀ kí lọ̀rọ̀ náà wọ́n ní la yahillu li rajulin muslimin an yaqula fulanun an yaqula fulanun sahibu sunna hatta ya'lama annahu qad ijtama'at fihi khisal sunna wa la yuqalu sahibu sunna hatta tajtami'a fihi as-sunnatu kulluha. wọ́n ní kò tọ́ fún ẹni kẹ́kẹ́ la yahillu li rajulin mùsùlùmí kò tọ́ fún ẹni kẹ́kẹ́ tó jẹ́ mùsùlùmí an yaqula kó sọ wípé kò tọ́ èèwọ̀ ni fún ẹni tó jẹ́ mùsùlùmí kò tọ́ fún kó sọ bẹ́ẹ̀ èèwọ̀ ni kó sọ wípé fùlánù sahibu súnà lágbájá oní súnà ni ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ èèwọ̀ ni kó sọ bẹ́ẹ̀ hatta ya'lama títí tó fi mọ̀ tí ó clear sí ọ hatta ya'lama ìmọ̀ ló gbọ́dọ̀ yí fi rinlẹ̀ hatta ya'lama annahu qad ijtama'at fihi khitalu sunnah tí tó fi mọ̀ wípé ẹni yẹn gbogbo ìròyìn àwọn onísúnnà ti pé ti lára ṣe gbọ́ bẹ̀rẹ̀ yìí alimamu Barbahari kò tọ́ fẹ́ nìkan tó jẹ́ mùsùlùmí tẹ́ kó pè yẹn kan ló ní súnnà àyàfìgbà tó bá tó mọ̀ báyìí tó tó clear àti tíjó fi mọ̀ wípé gbogbo kìsọ́ọ̀lù súnnà pé ti lára àwọn òṣùlù súnnà pé ti lára wàlá yòkàn èyàn gbọ́dọ̀ sọ pé sọ́hìbù súnnà lágbájá oní súnnà ni hàtà tẹ̀tẹ̀mí àfihì àsúnnà tukùnlù ha tí tàbí pé súnnà pé lára rẹ̀ nígbàtà bá rí pé gbogbo usulu àlì súnnà tó jẹ́mọ́ àpé lára rẹ̀ ìgbà yẹn látò sí hukmu lé lórí pé ẹni yìí súnnà ni sálàfì ni pẹ̀lú ìyẹn ló mọ̀ jẹ́ sí pé ìjẹ́rìí tá ń jẹ́rìí lórí ẹ lórí ẹ lórí tó ní ṣe pẹ̀lú ẹ̀mà tó ní ṣe pẹ̀lú ẹ̀rí ni kìí ṣe ìjẹ́rìí tó jáde kúrò níbi ìmọ̀ kí n pèèyàn ní nǹkankan nísìn kí n sì má nímọ̀ nípa ìròyìn nǹkan yẹn tó ń bẹ lára ẹni àbí òsì lára kí n fi pè bẹ́ ẹ̀rí mi gbọ́ yíra yìí sí ṣahadatu zuhur hadith yìí hadith tó gbajúmọ̀ dáadáa ni eléyìí tí abdulrahman bin abi bakr tó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ àwọn àfáà àwọn àràfáà ní hadith mu wá rọ́pọ̀ rẹpẹrẹ sálẹ̀bí sọ̀lá sọ̀rọ̀ sọ pé ala ukhbirukum bi akbaril kabair ẹ jẹ́ kí n fún yín ní òbí nípa tó tóbi jùlọ nínú bala ya rasulallah wọ́n lọ sọ pé ànábì fún wa nírò bẹ́ẹ̀ ni fún wa afẹ́kọ̀ọ́ fún wa ànábì sọ̀lá sọ̀rọ̀ pé al-ishraku billah aláwọ̀kọ́ kéèyàn da nǹkan mí papọ̀ mọ́lọ́mọba nígbà tó wá fẹ́ sọ́lẹ̀ kẹta ó ní wà káàna mọ̀tẹ́kì àǹfàjálàsà ànábì sallallahu alaihi wasallam ó fẹ̀gbẹ́ lílẹ̀ tẹ́lẹ̀ ni ànábì wá jòkó torí pé ó serious ànábì ní alá wà qawlu zur wa shahadatu zur alá wà qawlu zur wa shahadatu zur wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ jẹ́ kí ẹ gbọ́ nǹkan ẹlẹ́kẹta òun ni qawlu zur kí ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ wa shahadatu zur àti ká máa jẹ́rìí ọ̀rọ̀ ká máa jẹ́rìí èké anabi wa ń sọ anabi wa ń sọ ẹni tó gba hadith yẹn wá ní anabi sallallahu alaihi wasallam wá tẹnumọ́ hatta qultu la yaskutu anabi tẹnumọ́ tó wọ pé anabi ò ní dákẹ́ mi bí ó ti máa wí lọ rèé nǹkan dé bára bí ó ti máa wí lọ rèé o anabi ò ní dákẹ́ o anabi bóyá tẹnumọ́ tó olóhùn ń tẹnumọ́ dé òun tóun fi sọ pé anabi ah, ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ mi ó dàbí pé yọ máa wí lọ báyìí òun náà ni kéèyàn jẹ́rìí èké kéèyàn sọ pé ẹnìkan jẹ́ bákan tí ò jẹ́ bẹ́ẹ̀ àbí kéèyàn sọ pé ẹnìkan jẹ́ bákan àbẹ́nìkan ò jẹ́ bákan tó sì jẹ́ bẹ́ẹ̀ tẹ̀sí àwọn amáyé òun náà pè ní ṣàhádà tó gbé o ṣàhádà kéèyàn tó lè ká tó lè gba ṣàhádà yẹn yóò ní mà nípa illa man shahida ṣe ṣàhádà gbọ́dọ̀ nípa tó bẹ́ẹ̀ ṣàhádà lé lórí sọ́hàwàlálà ó ní alimọ́bàrà bá sọ pé láyàkúl àyàkúlà sọ́hìbù súnnà hàtà yà àlàmà annahu kọ̀rìṣàmà tí ìkìsọ́lù súnà ẹ̀yìn mú gbọ́dọ̀ wà mẹ́ kó tó yẹ ṣàhádà hàtà yà àlàmà annahu kọ̀rìṣàmà tí ìkìsọ́lù súnà sowó ṣàhádà tí yẹn bá ṣe láyìí ti pé yẹn nímọ̀ sahada kò yí báyìí so àwọn nǹkan yìí rèé àwọn nǹkan tó pàtàkì tó yẹ kí a mọ̀ ní nítorí pé àwọn nǹkan yìí rèé yóò máa dá ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye lẹ̀ tó kọ́lọ̀ bá lọ́sùn fáwọn àti àti ọ̀sán wa mo kàwé pé kí n kàn ni tí bá ń sìn so ọ̀rọ̀ hulam nínú ọ̀rọ̀ tí ó yìí ni hulam rèé kò túmọ̀ sí pé àgbàlagbà ni kódà àwọn ọmọkùnrin kékeré bẹ́ẹ̀ tó tí bá ń sìn bọ́dọ̀ yìí ṣàlàyé fún wa lánàá nípa hùlámù tí kọ́bírù tó pa ṣẹ̀tí ọ̀nà sáà máa ń jù tó àtàwọn ẹgbà wá tó wà lórí ọ̀rọ̀ ẹ̀ títí máa ń jù tó ọlọ́mọkọ́lọ́ Allah subhanahu wa ta'ala kí ó dáwọn kó sànú wa so eléyìí báyìí náà ni ibi tí a dúró sí lónìí Allah subhanahu wa ta'ala kó dáhùn kí ó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa nílẹ̀ nínú sọ́nà ọlájọ́kan ni pé ìgbà míì ìyapa máa láàrin àwọn èèyàn fẹ́ pé ìyapa gbólóhùn ni o kìí ṣe ìyapa tí ó nílapa lórí ìdájọ́ mo ṣe ìṣàrọ̀ sí nǹkan yẹn lánàá mo tọ́ka sí nǹkan yẹn pé ìgbà míì kìláàfù tí máa ń wà láàrin àwọn àfáǹgbà míì kìláàfù ńlá òzí ni kìláàfù pé gbólóhùn lásán náà ti yapa ara wọn ni kìí ṣe nínú ìtumọ̀ kìí dẹ̀ ṣe nínú tẹ̀sọ̀bí tí wọ́n bá fẹ́ lò àwọn méjèèjì nǹkan kan náà ni wọ́n jọ lò ṣùgbọ́n nínú gbólóhùn wọn ti yapa síra wọn eléyìí ń pè nǹkan báyìí báyìí eléyìí ń pè nǹkan báyìí báyìí eléyìí ń pọ̀ dáadáa kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyapa tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn al-mufassirun nínú al-Qur'an tòun gbà tó ń fún wa tò wípé lára àwọn ọ̀nà tó pín sí inú ẹ̀ ní ọ̀rọ̀ ìyapa gbólóhùn gbogbo gbólóhùn tó ń kálukú àìrú ẹ̀rẹ́ tó ẹ lè rí irú àwọn ìyapa bẹ́ẹ̀ tó ti wá ní kò túmọ̀ sí pé ẹni yẹn ti wá ó ti wá fi àwọn nǹkan tẹ́yìn rò pé nàtíjà ní tí ó jẹ́ the end result nǹkan yẹn tó wà túmọ̀ sí pé ẹni yẹn wọ́n fi rìn lẹ́kọ́ tó bá di result tó bá di bí nàtíjà rí ẹ̀ padà rí pé a ah, tẹ̀sí nǹkan kan náà rẹ̀ ń lò <laughs> èdè tí yẹ ká fi ń gbé nǹkan yẹn kalẹ̀ òun ló yàtọ̀ síra wọn tó ṣe bá ní sùn ṣe rí nípa ní pé ọ̀tọ̀ ní sàlàfíyà ọ̀tọ̀ ni ìjẹ́ mùsùlùmí èyàn jẹ́ mùsùlùmí náà kó tó jẹ́ sálàfí ẹjọ́ ìjọba ní sí so mùsùlùmí ni ó jẹ́ sálàfí ẹni tí ó bá jẹ́ mùsùlùmí ó jẹ́ sálàfí ṣùgbọ́n kìí ṣe gbogbo mùsùlùmí ni sálàfí gbogbo sálàfí ni mùsùlùmí ṣùgbọ́n kìí ṣe gbogbo mùsùlùmí ni kíni sálàfí kullu muslimin salafiyyun wa laysa kullu salafiyyin musliman wàlẹ́yìíta kúlù sàlàfí yé muslim gbogbo mùsùlùmí ni sàlàfí gbogbo sàlàfí ni mùsùlùmí ìmọ̀kèsí mùsùlùmí ni sàlàfí so wàlẹ́yìíta kúlù mùsùlùmí sàlàfí yé kéṣe gbogbo mùsùlùmí ni sàlàfí bẹ̀tí gbogbo sàlàfí ni mùsùlùmí bákan náà rèé ọ̀rọ̀ Imamul Barbahari kan bẹ̀tà àwọn èèyàn máa ń ti gbọ́yé ọ̀rọ̀ yẹn pàtàkì gan pé ṣé ẹ̀lam anna al-islam huwa sunna wa anna sunnata hiya al-islam wala yaqumu ahaduhuma illa bil akhar àwọn ẹwà sọ pé ẹ tẹ bá ti lé lágbájá èso ní súnà mọ́ ẹjọ́ kó ti di kèfèrí ni ẹ ti lè fèrí ni a ah, ìròyìn jàbátá ni ẹ fáírọ̀sì jàbátá ni ò tán lára yín yẹn wọ́n wà ní sẹ́bí wọn bàbá sọ pé alìsílámù wà súnà wà súnà ti alìsílámù alìsílámù ni mùsùlùmí mùsùlùmí náà sínú wà láì ìtúkùtù lòtú islam àti súnà ni wọ́n sọ wọ́n sọ muslim àti súnni alìsílámù huwa súnà wà súnà tu yẹ alìsílámù ṣé èèyàn máa ń jẹ́ islam èèyàn máa ń jẹ́ sunna pàtó èyí ṣe jàbàtà jàbàtà ni máa ń pè yàn ní sunna náà sunna lọ́wọ́ yẹ wàláì sunna lọ́wọ́ yẹ jìdà èyí ṣe sunna anábì ní islam gẹ́gẹ́ ni sunna ẹ dákun tó tọ́ sí islam kọ́ ni sunna wà sunna sí ẹni islam sunna náà dẹ̀ ní islam anábì wá ní ẹ máa wo ibi tó ti yẹ yíre wala yaqumu ahaduhuma illa bil akhar islam ò lè dúró láì rí sunna sunna lè dá láì rí sunni sunna lè dúró láì rí لا يقوم احدهما الا بالاخر اي في اطلاع المسلم في السني ابي اجب لا يقوم سني الا اذا كان معتمدا على المسلم ولا يقوم المسلم الا اذا كان معتمدا على السني آه. <laughs> جملة أوروتي دارو كيوتي دارو ولا يقوم أحدهما إلا بالآخر اسم سفاني كيس أوروكو هيرويني سنة ولي دولة الإسلام إسلام ولي دولة الإسلام bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kírun láìrí sunna bóò lẹ́sẹ̀ gbàwẹ̀ láìrí sunna bóò lẹ́sẹ̀ yọ zaka láìrí sunna ní islam ò fi ṣe é ṣe àfi pẹ̀lú sunna sunna ló ṣe é ṣe àfi pẹ̀lú islam àbí tó kìí ṣe pé mùsùlùmí ò ṣe é ṣe àfi kó jẹ́ sunni sunni ò ṣe é ṣe àfi kó jẹ́ mùsùlùmí tó tànà sódò nìyẹn sọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ rárá tó yẹ báyìí tó kọ́nà bá kúrò àwọn kí ó sàmú wa hadha wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọlọ́run àwọn àti lọ ọ̀run sáré lẹ́sìn dáadáa àwọn àkíyèsí pàtàkì kan wà tí afẹ́rẹ́ ń fẹ́ra wa sí láwọn ilé ìlú ti ti papọ̀ mọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ tó ṣe pàtàkì púpọ̀ lákọ̀ọ́kọ́ ilé ìsìn mo fẹ́ fi bẹ̀rẹ̀ àkọ́nà fún ọmọ òní wípé àti yáta láti gbọ́ àwọn nǹkan òye dáadáa lórí ìdádìkò nínú sónà àti ìmọ̀dádìkò nínú sónà. èèyàn kan tó bá rọ́jò òfin ní ọ̀kan pé nǹkan ìlú rí báyìí tí nǹkan ìlú rẹ̀ rí bẹ́ẹ̀ ṣe à ní tàtàrà bẹ́ẹ̀ bá fọdún rẹ̀ rí báyìí kì í ṣe ọdún sónà mọ́. ó dìgbà tó bá yẹ pé ó dìgbà tó tó dára lórí bẹ́ẹ̀ kápó sọ pé ìwọ̀n òfin ṣe tòlótòló àwọn ibò ti mú ọ lọ́nà ìlú ẹni báyìí òṣèlú yóò gbé níbi tàmọ́tò rúbù pẹ̀lú nǹkan yẹn nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́bí ti afura pẹ̀lú ibẹ̀ yẹn. pọ́ìntì méjì kan ti pàtàkì gan ìkan òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá wà tó jẹ́ pípé èyí mọ̀ ohun bára tí ń tàyàn látara bára ń tàyàn lórí àwọn kan àti lórí àwọn àlámọ̀rí kan èyí sì tún wọn kó sínú dídá. tí èèyàn bá rírọ àwọn nǹkan èèyàn oníṣẹ́ kára táyàn pàápàá jùlọ bóyá àwọn nǹkan tí ò tẹ́yàn lọ́rùn èèyàn gbọ́dọ̀ wá mọ̀ lórí ẹ̀ dájúdájú wàláì ẹlòmíì àwọn ọ̀wà tí ń wù àwọn ọ̀wà bí ìgbà méjọ́ sí pé ẹni yìí èèyàn náà ti láwọn ọ̀nà àwọn ọ̀wà ẹlẹ́gbẹ́ dáà ní àwọn ọ̀wà wọn níbi dáà ní gẹ́gẹ́ bí àpèjúwe ní ilé ìfínú pẹ̀lú ìrẹ̀ ìtàn pé àwọn ilé ìlànà ìyẹn ti àwọn náà ni wọ́n lè mọ bá wa ṣe àwọn lè mọ òní bá wa ṣe mọ́ wàláhì dídá àní wàláhì dídá ìlà àbí láti gbọ́dọ̀ bára wa sọ lórí ọ̀rọ̀ lápòjú ẹlẹ́sìn àwọn tẹ̀bléèmù àti àwọn àwọn tẹ̀bléèmù àtàwọn kan náà àwọn ṣíyà wọ́n ní ìwà kan tí ò dáa kí ni ìwà yẹn o ní pé sábà ti ní pé ẹ̀ sí nínú ìlànà àwọn ọ̀láyẹ̀ ẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ̀ tó kẹ́ kí wọ́n ju wọn náà yà eléyìí kì í ṣe tẹ̀sí àgbàrẹ̀ eléyìí kì í ṣe ṣe àgbàrẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà láwọn ẹlẹ́gbẹ́ orí pàápàá jùlọ àwọn TNC ó ti wọ́n wá pọ̀ báyìí wọn láyé àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe báyìí kódà àwọn òfẹ́ kọ̀ lórí pé sẹ́ni yìí mọ Kùránì ké àbí òun mọ Kùránì ké tó bá ti jẹ́ pé títí ni nǹkan yẹn tó ń pẹ́ kò ní bẹ́ẹ̀ láyé àìmẹ́ni sọ́nà ọ̀rọ̀ sẹ́lẹ̀ ní táwọn pè ní dídá ni tí ò nínú ẹ̀sìn tí àwa jẹ wá inú ẹ̀sìn tẹ bá rẹ́ni tó mọ Kùránì ké báyìí ẹni tí ò wá mọ Kùránì tó wá jẹ́ yẹn ti yẹn wà ní là ẹ̀yà ẹ̀bọ̀ tiwájú ó dàbẹ́ ni òun kàkàkùkà lórí irun àwọn àwọn dídà dídà gidi ni o sábà lọ túbá kọ́nà ọba àdìsí ọlá kó sàánù wa sáré gbogbo àwọn ìṣesí tó jọmọ́rọ̀ àwọn ìṣesí yìí náà sábà sọ pé ìyẹn ti wá ní káwọn bí àtòrígbẹ́ ni yé tẹ̀lé ìtàdé ìṣù lápòjú rẹ̀ àbò lè tí òrùn fún wa àwọn àtòrígbẹ́ ni yé tegele kò lè tẹ̀ láà kò rí bẹ́ẹ̀ o ní tó bá jẹ́ pé nǹkan mùsùlùmí lápapọ̀ ni nígbà tẹ́nu wọn ò bá dì di káfìrí àlétí ìyọwọ́pọ̀ níbi nǹkan rẹ̀ mo rò pé wọ́n eléyìí oṣù yé báyìí nà fẹ́wárí pọ́ìntì ẹlẹ́kẹ̀ẹ́ jù báyìí òun ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá bó ṣẹlẹ̀ jẹ́ pípẹ́ mi mi mi gbádùn dáadáa lánàá yìí mo sì wù mí kí n sọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan kan tí ó fẹ́ rú mi lójú nígbà tí mo gbọ́ àwọn nǹkan yẹn gbàtẹ́ni ẹ kọ pọ́ìntì tó ní àwùkọ ẹ̀yà wípé ṣé gbogbo àlàáfíà ti lè máa ń yí ayẹ̀kú náà fẹ́lẹ̀ sí ìyẹn tẹ́lí pé kọ́ ìdà ní nǹkan yẹn tẹ́sí pé ní bá ti ń jẹ́ kọ́ ìdà القرار عند العلماء أن القاعدة قضية كلية واحتوى فيها أو تحتها جزئياتها قضية من تنقل قاعدة ولا بد من أن يكون لها دليلا أو أقول لما تقول مثل أنت قاعدة أي بقول وقل بيري طبعا آه، آه، الأصل في المرء أن يكون سلفيا فأين الدليل الأصل في المرء أن يكون مسلما له دليل ونكين كل كل كل غلام يولد أو كل مولود كل مولود يولد على الفطرة eléyìn ẹ̀rí yẹn nìyẹn torí pé ẹ̀rí làwọn àáfàá tó máa ń ṣe kọ́yìn dàmọ́lẹ̀ kọ́yìn lè kí ní ṣe ń tà kan máa ń rọ nínú orí wà lọ́ọ̀yì kọ́yìn lè kí ní ṣe pé bóyá a ti rí a ti bọ́ sínú adùn

lórí pé irú àwọn irú ọ̀rọ̀ tí ó jẹ́ sí pé ó lálà sí irú kọ́ ìdà báyìí ẹ wo wáṣíl ibn Atọ ní ti báyìí ṣé kò ṣe mùsùlùmí nígbà tó kù lọ́dọ̀ al-Hasan al-Basri tó ní ìtàzàlẹ̀ anna wáṣíl àkáàna salafiyan àkáàna salafiyan láà kò kí ń ṣe salafi bal muslim Hajjaj ibn Yusuf hajjaj ibn yusuf nígbà yẹn kọ́ tí ń da gbogbo nǹkan yẹn rú abdullahi ọmọ umar radiyallahu anhu ó kírun sí hajjaj ọmọ yusuf la wọn ò ti jọ sí papọ̀ torí pé kò ń ṣe kí ni wa gbogbo àwọn nǹkan yìí náà ló wà tó yẹ ká mọ̀ lórí pé tá a bá ní ká di kọ́rìndà yẹn mú àwọn wàláì àwọn kan abẹ́jọ́ kó wọlé síbẹ̀ ó pọ̀ gan èyí tó wá láti ni pé sábà ní afẹ́ kékeré kan rinlẹ̀ àwọn atẹ́sọkọ́ ẹ̀dà kan èyí tó ṣe pàtàkì ni pé ta ló sọ bẹ́ẹ̀ síwájú wa ta ló sọ bẹ́ẹ̀ síwájú wa nínú àwọn àfà àbí ta ló gbọ́rù nǹkan ẹ̀yẹn yé síwájú wa nínú àwọn àfà wàláì àwọn nǹkan yìí ṣe pàtàkì púpọ̀ wàláì bìláì ràbì ta ló gbọ́rù àwọn nǹkan ẹ̀yẹ àbí ta ló sọ bẹ́ẹ̀ síwájú wa nínú àwọn àfà من الأصوليين بصفة خاصة ومن العلماء بصفة عامة تعالى تنصى قلت والله قالوا بالك يا ذاك سانوا كنت واقف لقلة lórí ẹsẹ̀ wa kí a má jẹ́ kí ìgbónára kó mú wa níbi kí bóyá a máa bàdá àwọn èèyàn ayé àwọn màkà fárọ̀ wọn láì sí kí bóyá a wà lórí àmàdájú ọlọ́wọ́ bá nìkan lọ́ba sí ìmọ̀ ìgbẹ́lọ́dọ̀ rẹ̀. إنه هو ذلك والقدر العليم وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. أستاذ لي تعليق. أوكي. يعني تعليق. أوكي. جزاكم الله خيرا من تعليق. بسم الله والسلام والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. mo kí àwọn ṣẹ́kọ̀ọ́ àbẹ̀mọ̀ àbàyè sọ́lá ọlọ́mọdé àwọn láyé àti ní àìkìyàmà bẹ́ẹ̀ ni ojúbọ fún afáwa ṣe balógun afọlọ́gbọ́n fún ọmọ ọmọ àràtọ̀ àti wọn mú tàbí kí a rí wọn pé àkíyà àrùn tó